الله تعالى نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وعلى أصحابه وعلى التابعين وعلى تابع التابعين وعلى أئمة المهتدين وكل من سلك طريق السلف إلى أن تقوم الساعة أما بعد فيا عباد الله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run Allahu Ta'ala ọba tó dá ẹ̀mí wa sáàrí Islam títí di àsìkò yìí abẹ́ ọlọ́run ọba àlèkè ọlá ó má dá wa sí fún yàjẹ́ mo jẹ́rìí pé kò sí ẹnikẹ́ni tíjọsìn tọ́ sí nítòdodo àyàfi Allahu Ta'ala ọba tí kò lórogún tí kò sì ní ẹgbẹ́ tí kò sọ́gbà fún ó ní aṣọ tó dádúró fún rárá rẹ̀ tí gbogbo nǹkan ò sì lè máa bẹ àyàfi pẹ̀lú bíbẹ tiẹ̀ mo jẹ́rìí pé náà ni ó rán òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa alihi wa sallam sí gbogbo àgbáńlá ayé bashiran wa nadira wa da'iyan ila siratil mustaqimin wa sirajan munira kí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá náà àtàwọn aráalé rẹ̀ pẹ̀lú àwọn sàhábà rẹ̀ agbogbo musulmi mùsùlùmí tí ń rí ojú ọ̀nà àwọn sálàm títí di ọjọ́ ẹ̀san lẹ́yìn ilé akíra wa ní kíkí ti ọlà pé àláfíà ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ pẹ̀lú orí ajẹ́njẹ́tàn rẹ̀ tí ń jẹ́ àlùbáríkà kó gbogbo wa gbé Insha Allah ta'ala Suratul A'raf ó ní àyà sura tí a ń ṣàlàyé rẹ̀ bọ̀ àyà tí a ti gúnlẹ̀ lánàá ó ní àyà ẹlẹ́ẹ̀kẹtàléní ogún mẹ́sàn-án kẹtàlélọ́gọ́sàn-án Surah 7, Ayah 183. Inshallah ta'ala, a máa tẹ̀síwájú ní Ayah ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gọ́sàn, Ayah 134 lónìí, kọlọ́ọ̀bá kí ó ṣe ní ọlọ́run fún wa. Náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم asábì ọlọ́run kò lọ́dọ̀ àṣetán ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́run má jẹ́ kó ráyè láàrin wa a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah bá àjọkẹ́ ayé àṣàkẹ́ àlàáyọ̀ ọlọ́run ni awalam yatafakkaru ma bi sahibihim min jinna in huwa illa nadirun lẹ́yìn tí ọlọ́run ọba àlékè ọlá ti sọ fún wa ìtóhùn ó ṣe pẹ̀lú àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ àwọn tí wọ́n jẹ́ alátakò àwọn àmì ọlọ́run tí wọ́n sì jẹ́ olùpè àwọn òjíṣẹ́ ọlọ́run nírọ́ pẹ̀lú iṣẹ́ tọ́lọ́run ọba fi rán wọn ọlọ́run sọ tóhùn ó ṣe fún wa àkọ́kọ́ ni pé òun ó kọ́kọ́ dẹ ìyà sí wọn bóyá tí a bá jẹ wọ́n ó lè ronú padà ṣẹ́rí sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tí ọkàn bá wá di pé ó le lérí àánú tí wọ́n wà tí wọ́n á pa ọ̀rọ̀ ọlọ́run tì pátápátá tí wọ́n sì dágun lásàwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n kọ̀rọ̀ wọn sí òun ó wàá padà sílẹ̀kùn arísìkì fún wa ìjẹ wọn ìmú wọn àti iná pẹ̀lú ìlò wọn yóò máa wá fún wọn ní rọrùn eléyìí là ń pè ní istidraj ìyẹn pé ọlọ́run dẹ wọ́n lẹ́kẹ́ yóò máa tì wọ́n díẹ̀ díẹ̀ títí tọ́lọ́run ọlọ́run wá ní umuli lahum òun ó lọ́ra fún wọn lórí ìgbádùn yẹn òun kàn mú wọn lójijì ni tó ń bá ti wá mú wọn lójijì òun ò ní padà jù wọ́n lẹ̀ máa nítorí kíni nítorí bí òun ó gé wọn ti gbòǹgbò ti gbòǹgbò ní kúti àdáàbí rọlẹ kọmi lẹdí iná zọlámù á hù wọn ti gbòǹgbò ti gbòǹgbò tá à ní gbúrò wọn náà ọlọ́wà ní walhamdulillahi rabbil alamin gẹ́gẹ́ bó ṣe gé fìràhùn ẹgbà àgbúrò fìràhùn mọ́ níwà lè mọ̀ tafikat gbogbo wọn dà ààrí wọn pẹ̀lú ẹṣe ló ń tó mú lójijì wí ó sì pa wọn rẹ ọlọ́run kò ṣàánú wa lẹ́yìn ilé ọlọ́run ní awalam yatafakkaru aulai mukadibun bi ayatina ṣé wọn ò ronú ni àwọn tí wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tí wọ́n ń ṣàyàkókò nàkí sí àwọn àmì ọlọ́run tí wọ́n sì kọtí ọ̀gbìn sí ìpè àwọn onímímọ́ èyí tí ó ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run tá a mọ̀ sí alukur'an táwọn òjíṣẹ́ mọ́ wa tètè wọ́n di sí i ọlọ́run ní ṣé àwọn wọ̀nyí ṣé wọn ò ronú ni níjọ́ náà àyà yìí ó ń bá àwọn mùṣírikùn nílùú maka ń bá wọn wí torí ní má bí sọ ibi him jìnnà pé ṣé wọn ò sọ ibùhùn arákùnrin wọn ẹni wọn òun náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam má bihi min jinna pé orí rẹ̀ ò yí bẹ́ẹ̀ sì ni kò sí gángan lára ẹ̀ kìí ṣe jáwé jura kò sáǹgànná lára ẹ̀ orí rẹ̀ ò dàrú kò yá wèrè. ṣá àwọn ò lè ṣe làákàyè ni in huwa illa nadhirun mubin anábì ò jẹ́ nǹkan kan ju nadhirun olùkìlọ̀ ìyá fún gbogbo àwọn kọlọ̀ràn sí tí wọ́n láwọn ní gbọ́rọ̀ ọlọ́run pé tẹ́ ẹ bá ṣe báyìí tẹ́ ẹ fi jáde láyé ọwọ́ inú ìbínú ọlọ́run lẹ́mọ̀ lọ kó sí ṣẹ̀gbọ́n náà àwọn kìfìrí náà sọ. So, nínú ànázi'ati gọ́rkọ̀ wọ́n ní idha kunna 'idhaman nakhira qalu tilka idhan karratun khasira àfúnra àwọn ni wọ́n sọ pé kò síjọ́ pé ní o tí ìwà ti kú ó tán nìyẹn o ó ti di ẹ̀pẹ̀ nìyẹn o ma yuhlikuna illa dahar àsìkò ni àwọn ń lò tásìkò báwọn bá ti kó àsìkò kọjá lórí àwọn nìyẹn kò sí nǹkan kan mọ́ èèyàn mọ̀ nǹkan kan tó bá ti kú àwọn náà wọ́n ní ah, àìdánkùnà àìdá ọmọ náà ṣé táwọn bá ti di egungun tó ti kú hẹ́hẹ́ yẹn tó ti jẹrà làwọn ó padà wáyé wọ́n ní <laughs> ìdán tọ́rọ̀ yìí bá lọ rí bẹ́ẹ̀ tọ́rọ̀ bẹ́yìn yọ <laughs> kárọ̀tàn kọ́ọ̀sìrà ìṣẹ́rí padà ti òfò ni ó jẹ́ fáwọn òun àwọn gan mọ̀ pé òfò làwọn ó ṣe tọrọ yìí bá bẹ́yìn yọ ó fi hàn pé umiya ṣukù àlàmà kánú àlè àwọn gan ń ṣiyèméjì lórí tí wọ́n dúró lé lórí tí wọ́n fi gbé jáde pé wọ́n ti mọ̀ pé ọlọ́wà ni in tí wọ́n rò pé ò ní ṣẹlẹ̀ yẹn fa innama hiya zajratun wahida fa idahum bizahira. igbe kan náà ni ẹ dìde ẹ dìde wọn ó sì bára wọn ní gbangba jọ lọ ọlọ́ni ṣé wọn ò á rí ni pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn sàbí ijon wèrè òṣànábì balùwà rasulullahi haqqan òjíṣẹ́ ọlọ́run ọba ni ní í ṣe nítòdodo ní ti pàápàá dáa ilà alhaq ó ń pèpè lọ síbi òdodo tabawo suratu takwir ọlọ́ni wa máa sahibukum bi majnun wala qad ra'ahu bil ufuqil mubin wa ma huwa 'ala al ghaibi bidanin fa aina tadhhabun fa aina tadhhabun wa ma huwa bi qawli shaytani rajim fa aina tadhhabun in huwa illa dhikrun lil alamin liman sha'a minkum ayin wa ma tasha'una illa an yasha Allah ọlọ́run ní wa ma sa'ibukum bi majnun ẹni yín anabi wa muhammad sallallahu alayhi wa sallam laysa lahu min junun laysa bihi min junun kò sí ìyírí fún anabi orí ẹ̀rí kìí ṣe wèrè walakọ̀dìrọ̀ á ubìlẹ̀ ufukili mubin. ètò ẹ̀rí bí ṣe ń jọ́ náà táyà rẹ̀ já tó sá wálé kìí ṣàǹjẹ̀nú lórí ó rí màláìkà ni ufukilimobin ní gbangba báyìí ní pọ́nbélé tó fojú hàn lókè olótìrí màláìkà Jibril ànábì sì ṣàlàyé bó ṣe rí láti ibùyọ sí ibùyọ sí rẹ̀ wàlá ó sì ní akọpa ẹ̀yẹ ọgọ́rùn-ún mẹ́fà. olóní mi sọ pé feathers o wings akọpa ìyẹ́ kì í ṣe ìyẹ́ lónìí sọtá ànábì rí ó dẹ́rù bá torí ànábì òyì wọn là kọ́ dìrọ̀ àwọn obìnrin òfin kìlì mọ̀bí kí lọ́wọ́ aṣọ lẹ́yìn ẹ̀. wọ́n máa hùwà ẹlẹ́lẹ́ gọ́ìbì bìtọ̀nì ànábì tẹ wá rí yẹn àlàlẹ́ gọ́ìbì ìmọ̀ kọ̀kọ̀ tọ́lọ́ ọba nílá yuzihiru àlàǹgọ́ ibi ìhàdàn òun èéfì e ìkọ̀kọ̀ òun mẹ́nikẹ́ni nínú sọ́ọ̀tù jìn ìlà mọ̀nìrìtàdọ̀ mẹ́rọ̀sùl àyàfà àwọn tó ń bá ṣe àláṣà tó dáhùn afáàní mọ̀nìrìtàdọ̀ ń bẹ̀rù yóò tún mọ̀ mọ̀nìtàrọ̀ àwọn mọ̀nìstọ́fà èyí tọ́lọ̀ ń ṣàlẹ́ṣà à ń pé àwọn tọ́lọ̀ ń kí ọlọ́run sọnù sọ́ọ̀tù jí yẹn. ìlànà ìyàwó ní ọ̀rọ̀ sóòlì ń iṣẹ́ tọ́nà wa fẹ́ rán sí òjíṣẹ́ rẹ̀ yẹn tó jẹ́ ìmọ̀ ìkọ̀kọ̀ táwa ò mà mí ń bẹ́ ní yàdé wa min khalifi ìrọ́sọ̀dà iṣẹ́ yẹn wà ní wa lásán àwọn olùṣọ́ wọn tẹ̀lé wáhà yìí wá láti sánmà níwájú àti lẹ́yìn wọ́n ó dúró wámú wámú kí lọ́lọ́run sọ pé tí ń fi folùṣọ́ sí níwájú àti lẹ́yìn. قد ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا tẹ́ bá lọ wò nínú suratu najm ìgbà t'Ọlọ́run ń sọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí màláíkà jìbá bẹ́ẹ̀ ké kùránì fànàbì tó ń kọ́ tó ń kà sí lẹ́nu ọlọ́run ọba ní wa ma yantiqu anil hawa. wa ma yantiqu anil hawa. ànábì kò sọ̀rọ̀ fẹ́ kìí ṣe pé n tó ń sọ yẹn agbárí ni kìí ṣagbárí. in huwa ayé nǹkan jáde lẹ́nu ànábì yẹn ìrántí yẹn. kò jẹ́ nǹkan ìlà wáyóyóhà ìṣípayá látọ̀dọ̀ ọlọ́run ni n tá a fi ránṣẹ́ sí látọ̀dọ̀ ọlọ́run ẹni tó ń kọ́ ànábì tí ń kà á sí lẹ́nu ó lágbára o torí pé gbàtọ́ ọlọ́run sọ̀rọ̀ mọ̀lẹ́kà Jibril náà nu Jésù àmà ọlọ́run ọba ní ọlọ́run ọba ní díkù wátìn mutọ́ in sáàmà amin ó dàgbà ayà yẹn ló kẹ́ ṣáájú àmọ́ sọ ibùkún mọ̀jìnnà ni àbí ọlọ́mọlẹ́ka jùbìrì tẹ́ rí yẹn di kúwà alágbára lòun náà indalẹ̀ àdìlẹ̀ arṣ lọ́dọ̀ ọlọ́run ọba tó ní alẹ̀ arṣí ọlọ́run fún lágbára makin ó láàyè ń bẹ̀ òun náà nípò mutọ́ in àwọn mọ̀lẹ́ka ń bẹ tóun náà tó ń pàṣẹ fún tí wọ́n ń tẹ̀lé sáàmà níbẹ̀ àmín ẹ̀ńtà àfọkàntán ni kò ní jàǹbá wáhàyí ta ni kó fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àyà yẹn ni rọ́dù fún àwọn gulat àwọn gulat wo nìyẹn nínú àwọn shia àwọn gulat àwọn aláṣejù kan bẹ́ẹ̀ nu wọn tí wọ́n sọ pé Jibril kìí ṣe ẹni tí wọ́n rán sí ló jíṣẹ́ fún pé ali lọ́lọ́run rán mọ̀lẹ́ jibril sí kò wá jíṣẹ́ fún jibril ló lọ jẹ́ fànàbí wa muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ wọ́n wá hẹ́ẹ̀tì jibril pé ẹni tọ́lọ́run rán sí ni ali ali ló yẹ kó jó jíṣẹ́ aya yẹn ló wọ́n wọn dànù pé aminan ẹni tá a fọkàn tán ni níta ni ó ṣe yẹn gangan ni ó ṣe torí ó lágbára ọlọ́run wá ní alama ushadidul quwa naam. علمه شديد القوى نعم ذو مرة فاستوى أها وهو بالأفق الأعلى نعم ثم دنا فتدلى Ọlọ́run júwe bí mọ̀lẹ́kà Jibril ó ṣe máa ka Kúránì fún ni o ó kọ́kọ́ wà lókè ìgbà tó wáyá wá ń súnmọ́ ànábì díẹ̀ díẹ̀ náà. fún mi wọn ti mo ti kú òun bẹ́ẹ̀ ó ń súnmọ́ títí. thumma dana fatadanna fakana qaba qawsayni aw adana. kana qaba qawsayni aw adana bó ṣe súnmọ́ ànábì tó ó dà gẹ́gẹ́ bíi kòsáìn ọrùn kínní jẹun pé ọfà a máa ń fa ọfà nǹkan tá a fi ń fa ọfà yẹn kòs tí wọ́n pè ní bó ọrùn yẹn ìwọ̀n rẹ̀ ní méjì àwọn adínà tàbó tún kéré jù bẹ́ẹ̀ lọ ní òdiwọ̀n in ti ń bẹ láàrin wọn àti ànábì nígbà tó fẹ́ máa ka kùránì fún kí nìdí onítàkánú jíìn lẹ́ẹ̀kan yẹn olùṣọ́ wà kí ààyè má bàa sí fún ìtọ́nù láti fi tiẹ̀ kún ọ̀rọ̀ ọlọ́run tó fẹ́ sọ fún ànábì torí ká ló sọ lókè ìgbà tọ́rọ̀ yẹn bá ń lọ tí ò sẹ́ni tẹ́ni tó sọ èṣù lè fi kún ìgbà tí ó bá dọ́dọ̀ ànábì tèṣù ó ti wọnú ẹ̀ òun ò sì ní mà péṣù ti fi kún lókè sọmọláìkà yẹn ó lágbára ìgbà tánábì rí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ní orí rẹ̀ ò dàrú o wọ́n á máa sọ ibùkún bíi màjínà ọlọ́run kì í ṣe wèrè ọlọ́run wa máa ń hùwà àìlẹ́lọ́gọ́ ìbìbì bọ̀mí gbogbo ntọ́lọ́run wa rìn pátá ànábì ò ṣahun pẹ̀lú ẹ̀ ó jẹ́ṣẹ́ yẹn dógóńgó torí pé ọlọ́run gan sọ wọn pé balig ma unzila ilaik iṣẹ́ tọ́lọ́run ọba gbélé wa ànábì lọ́wọ́ tó fi rán balig jẹ́dé ògóńgó má jẹ́ṣẹ́ kù kò jẹ́ gangan tí wọ́n pè lógóńgó ní píkì téńté má jẹ́ṣẹ́ kù torí ọlọ́run jíṣẹ́ yẹn kí lọ́run sọ lẹ́yìn yẹn bá lè gbìmọ̀ ó sì. أنزل إليك من ربك فإن لم o bá ṣe bẹ́ẹ̀ iṣẹ́ tá a gbélé ọ lọ́wọ́ a jẹ́ pé o jẹ́ṣẹ́ yẹn nìyẹn o ṣùgbọ́n tí èjèyìn ó jíṣẹ́ dógóńgó òun ni àwọn ìgànnìkò tí ń bẹ láyé nínú àwọn ọmọ èṣù ẹni tí wọ́n ń pè ní ìgànnìkò àwọn èèyàn kan ń bẹ tí wọ́n ń pè ní múnimúni ó dàbí àwọn ará àbàdàn jọ tí wọ́n bá ń lo ogun múnimúni dé àbàdàn dé òròmọ́ni gbé ní mi hmm. so múnimúni àwọn kan ń bẹ lórí ilẹ̀ tí wọ́n ń pè múnimúni ara àgbéraga náà ni o torí ẹni tó pèrè múnimúni yẹn tí inú oorun bá gbé ní ìsìn yóò mọ̀ pé òun gan àti òun ò lè múra òun <laughs> abẹ́mọ̀ torí nǹkan tó rọ́ tó tèlè dì mú ìyànjú nínú oorun yẹn àbígbẹ́ ògbóróró bá dé ní ìsìn kò sẹ́yìn tí yóò wíìkì rúrúrúrú tí gbẹ fún yóò dọ̀lẹ́ ní ìsìn torí bá ń fọ́ sí lè máa ṣe rí kàbá jẹ́nu oorun ó gbé tó mú lórí ìdodo ó ń gbó ṣùgbọ́n àwọn kan bẹ lórí ilẹ̀ pèrà wọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa dẹ́rù bàyàn téèyàn gan bá rí wọn ní téèyàn bá wí èèyàn ó yí padà a kàn ní ká kí yín ni a sì ní ká ṣàdúà fún yín nítorí bẹ́ẹ̀ lọ sọ fún tẹ́lẹ̀ ni pé àwọn nǹkan tó ń ṣe ọlọ́run ò fẹ́ o gbà tó wá débẹ̀ wọn ní ẹlẹ́fẹ́ rí wa bẹ́ẹ̀ ni a ní ká kí yín àyè tẹ́ wà yìí ká sì ṣàdúrà fún yín ká kí yín dáadáa ẹ kú iṣẹ́ yìí lágbára ọlọ́run ọ̀tá ọwọ́ ọ̀tá òní ọ̀tá wo tiẹ̀ ló tiẹ̀ lé mẹ́díwájú yín tọ́tọ̀ ọwọ́ ọ̀tá kábà tiẹ̀ ní kọ́wọ́ ọ̀tá mọ́ kankan yín àtún yẹpẹrẹ yín nìyẹn ọ̀tá wo kí ni jọ́ tà ń bi tẹ́yìn dúró sí gbé ọjọ́ pé ọwọ́ yín ni káwọ́ gbogbo ìlú wa àtàní ká kí yín ẹ pẹ́ igba ọdún ọdún kan ni ìrùkẹ́ ó padà di ẹ yóò tó mọ yín lọ ẹ jẹjà ńlá wa jùlọ gbọ ọdún ọdún kan ni yóò àánú ni yóò àánú ó ẹ ọ̀tọ̀ ni tó bá lọ sọ fún o ọlọ́run á ní gbogbo orú wọn ń bẹ lórí ilẹ̀ wọlọ́ọ̀hù mu kàmínà náà wọn pátá lọ́lọ́run ọba ó dáàbò ìsìmọ̀ ọlọ́run ó máa bẹ ààbò tọlọ́run ó máa bẹ fún ọ wọn ọlọ́run ó là ọ lọ́dọ̀ àwọn ọmọ èèyàn torí náà jẹ́ iṣẹ́ yẹn fi nǹkan kan pamọ́ ọ̀rọ̀ tá a rọra sọ wẹ́rẹ́ yìí wa ma huwa ala al-ghaybi bidanin ayé fi hayatihi kọ́bílà àǹtúwù fìyà ṣáájú kánàbí ò tó jáde láyé ọlọ́ ànábì ìdí nìyẹn tẹ́nìkan bá dé ní tó wa Muhammad sallallahu alaihi tànàbí wa ní kò ń sọ kan fún wa in tó wá sọ yẹn àrínú kùránì àrínú súnà ọ̀rọ̀ rẹ̀ yẹn á kò sí lẹ́nu padà a sì tètè sọ pé kó mọ̀ sọ ọmọ tó bá kọ̀ tó ń sọ káàkiri á rẹ̀ pé kì í ṣe mùsùlùmí má. mọ́tàlá Eh, ìran àṣùbà tá à ń kíyàn àwọn ará èkó òun rí wípé wọ́n ń jí lọ bí iṣẹ́ pọ̀ wọ́n lè máa kí láago mẹ́ta òru pípọ̀ òun yọ̀ǹda fáwọn ará èkó nítorí pé wọ́n tètè ń lọ bí iṣẹ́ ojú ọ̀nà lọ́kọ̀ máa bá wọn kí wọ́n máa kí láago mẹ́ta òru. ẹ òun rí pé ní òde ayé òde òní àwọn olówó wọn ti pé ká máa kó ṣíà sínú mọ́ṣáláṣí káwọn náà fi máa jókòó pé kò nídìí lẹ́lẹ̀ mọ́ àwọn èèyàn ò nǹkan lọ́kọlù ọ̀hún àtòríṣiríṣi ẹ̀ràn ti lẹ́tà burúkú kan báyìí tí wọ́n máa ń kọ èmi kan gbájú primary mo wà tí mo ti máa rí lẹ́tà yìí tí wọ́n ní Sheikh Ahmadu kan tó wà ní mọ́ṣáláṣí ànábì ní Madina ó lálàá pé ànábì wa sọ fún wípé àwọn tó kú lánàá àbí mọ́jú pé gbogbo wọn iná ni wọ́n wọ̀ tó bá ń sọ pé kò ń sọ fáwọn àlìhùmọ̀ lẹ́tà yẹn wọ́n ní tẹ̀yìn bá kọ tó bá pe fáwọn èèyàn yé báyìí yóò gba aládá báyìí ẹnìkan wọ́n sọ pé ó gbà ó sọnù wọ́n sọ aburú tó ṣẹlẹ̀ sí oríṣiríṣi sheikh bono bass rahimahullah rahmatan wasi'a wọ́n máa ma sọrọ lórí ẹ̀ ní mufti saudi èyí tó kú ń bẹ̀ kẹ́ni tó wà ń bẹ̀ tó wà ń Wọn wọ́n ní sheikh ahmed yẹn náà àkọ́kọ́ ó ti kú náà ṣùgbọ́n àwọn wa lọ béèrè lọ́wọ́ àwọn ará ilé rẹ̀ pé ǹjẹ́ sheikh ahmed tó jẹ́ tó ń ṣiṣẹ́ nínú masjid nabawi nínú àwọn tó ń ṣọ́bẹ̀ yìí só sọrú ẹ̀ fún yẹ̀yìn ara lé rẹ̀ wọ́n ní wọ́n sọ báyìí pé àwọn ò gbọ́ lẹ́nu ẹ̀ rí wọ́n ní káàtì ẹ̀ sọ pé wọ́n sọ pé sọ bẹ́ẹ̀ àwọn sọ pé sọkúsọ ló ń sọ torí tó ń sọ ò bá Kùránì mu kò bá súnà mu wọ́n wá ṣàlàyé àwọn wájú àwọn ojú àwọn ojú pọ̀nà tí ọ̀rọ̀ yóò fi bá bẹ́ẹ̀ ó dà pé lẹ́tà yẹn wọn ò sákúlẹ̀tì ẹ̀ mọ́ báyìí wọ́n sì ń sákúlẹ̀tì ẹ̀ pé jẹ́ bá pín yóò ládá tí rí bẹ̀ bóyá ó ju kùránì kíní kankankan so irú àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn èèyàn kì í lò torí pé ànábì wa Muhammad àwọn ìlòmíì ní tẹ́yìn bá sì lálàá tọ́rọ ànábì lóde òní ọkàn èèyàn ò lè balẹ̀ pa ànábì lòún rí o lóòótọ́ ànábì sọ pé ẹni tó bá sùn tó lálàá tó rí mi èmi lórí o torí pé ṣàìtọ́nù ò lè gbáwọ̀ mi wọ̀ bẹ́ẹ̀ ni sotiye ṣùgbọ́n àwọn àfáà wa ń ṣàlàyé pé fún ẹni tó ti dáná bímọ tẹ́lẹ̀ torí pé téèyàn bá lálàá ní ìsìn tó lòun ránà bíi so dáná bímọ tẹ́lẹ̀ ni tó fi mọ̀ pé òun lórí mọ́sàlá ìyá tó bí bàbá mi ní ìsìn mo mọ̀ tẹ́lẹ̀ tí bá lálàá tí mo rí inú àlá màá mọ̀ pé òun mo rí bàbá tó bí bàbá mi mo dá mọ̀ bí bá lálàá mọ̀ pé òun mo rí àbí ṣùgbọ́n àná bíi sẹ́mi rí rí mo wá lárúbá mo wá inú àlá mo wá rí lárúbá kan tó wé láwà ní funfun báyìí ó sì nírun gbọ̀n tó bá sọ pé èmi ànábì ló ń wò yìí ó ti dẹni eré látòní lọ àwọn àbá ní o ò lè fọwọ́ rẹ̀ sọ̀yà pànábì lórí torí pé ànábì ni wọn ò lè gbáwò òun wọ̀ so mọ̀ bóyá wọ ànábì ló ń wò wọ́n ní ìyẹn yóò máa ṣẹlẹ̀ fún àwọn sàábé àwọn ló dá ànábì mọ̀ tí àwọn bá rẹ́ lòmíì tó péré lánàbí wọn ó ti mọ̀ pé ànábì kọ́ yìí torí pé àwọn mọ̀ so ìdí nìyẹn tẹ́nìkan wá lóun ládàá lónìí òun ránàbí o ò lè ṣú ọ̀ torí pé òun máa ànábì tẹ́lẹ̀ níta sọ pé níta ń sọ kìí ṣe pé èèyàn ò lè ránàbì lójú àlá presently o ṣùgbọ́n o ò lè fọwọ́ sọ̀yà pé òun gangan lórí ìyẹn number one so ṣáku nìyẹn tí ṣáku bá sì ti wà nínú rọ́wí nínú majuhul majuhulu hal majuhul ain ìyẹn ni pé ẹni tó ń gba hadith wá nínú ilmu ulumul hadith mustalahul hadith nínú ilmu isnad tabani rọwí ẹni tó gba hadith ó gbọ́dọ̀ jẹ́ màálùmùlẹ̀ ayin a gbọ́dọ̀ mọ ta ló ń tàn gangan wọ́n ó ṣe nísbà rẹ̀ lágbájá ọmọ lágbájá báyìí ni ìlú báyìí ni wọ́n ti bí aláhùnmi sóhùbá sóhun àtẹni tó lòún gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ṣé wọ́n jọ lògbà tí wọ́n bá jọ lògbà ǹjẹ́ wọ́n jọ jókòó ṣé tí wọ́n bá jọ jókòó ṣó jókòó lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kéwù ni àbí kan ń gbọ́rọ̀ lọ́ọ̀kan tó bá jókòó bí ọmọ kéwù ṣé ó fún ní ìjáza ṣó fún láàyè pé ó lè máa gbọ́rọ̀ òun káàkiri lẹ́yìn yẹn tó bá jẹ́ pé àwọn àtúnwá ni kí ni hálù ẹ̀ yẹn pé ìṣesí ẹ̀ ìwà ẹ̀ jáàmọ́ tó rẹ́lùmí wà tó jẹ́ pé mọ̀jùhúlù làhálì ni àmọ̀ṣe sí àkànmọ́kọ ẹni ẹyẹ wo bọ́ọ̀lù ọ̀rẹ́ kò yé wa gbogbo àdìs táwọn èèyàn bá ti gbàgbọ́ wà wá àdìs tí ò lálàáfíà ni. ìdá ẹni tó lòun rà ànábì yẹn rírí ànábì yẹn ńgbà tí a ti ṣú ọ̀pá ànábì lórí torí pa àmà ànábì tẹ́lẹ̀ yẹn ó fi hàn pé. ìlànà wa fakọ̀ ṣàrẹ̀ àfi tó bá bá ṣẹ̀rí àmú tẹ́lẹ̀ tó bá sì ti lè bá ṣẹ̀rí àmú ajẹ́pẹ́ àtún ní bùkátà sọ̀rọ̀ tí ń sọ yẹn ti wà nù kìtàbà ti súnà ẹ gbọ́rọ̀ mi yé ẹnìkan lánàá bì ànábì wa ni sọ fáwọn èèyàn pé kí máa kírun dáadáa ni sọ kó máa kírun kò ó ti wà nù kúrán tẹ́lẹ̀ pé ẹ máa àti rí inú ànábì náà pé a máa tẹ́lẹ̀ so ọ̀nà méjèèjì a kó ọ̀rọ̀ rẹ̀ sí lẹ́nu torí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam taraktukum fi amurayn taraktu fikum amurayni mo gbé nǹkan méjì jù sílẹ̀ fún yín lan tadillu ẹ̀ ní inú ẹ̀ ní sọnù ẹ̀ ní wà lórí àánú máa ń ta mọ̀ sáktùm bí ìmọ̀ lódì wọn bá àgbà bá ti dìrọ̀ mọ́ méjèèjì kìtàbà lọ ìwà súnà tànàbí tíra ọlọ́run àti súnà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ló fà á nínú sọ Bukhari nígbà tí ànábì ń ṣe àárẹ̀ tó fi kú ò láyé tànábì sọ fún àwọn sàábé pé ẹ fún mi ní ìwé kan ẹ jẹ́ kí n sọ fún yín nǹkan kan tó jẹ́ pé tóun ò bá sí mọ́ kò ní jẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ Umaru ní kìtáàbù àti súnà tó fún wa ti tó pẹ̀lẹ́pẹ́ àwọn ṣe àtúnlò àdìsí yẹn o tí wọ́n fi fún Umaru àdìsí yẹn ni wọ́n pè ní àdìsí bad Friday ọjọ́ jímọ̀ burúkú torí ìjọ yẹn jọjọ jímọ̀ wọ́n ní umaru jana bí o sọ nǹkan kò tí ó sọ̀rọ̀ ma ní só di lẹ́nu mú ni só fọwọ́ sí ni ṣe bóun kàn sọ ráàyù tiẹ̀ ló gbé jáde ká kìtàbà ti súnà tó wà táìpà náà bí ìfẹ́ sọ ní ṣèbí yóò sọ alárọ́ kí ni in tí umaru sọ yóò gbé jáde torí gbọ́rọ̀ àwọn iṣẹ́ ọ̀rọ̀ wọn burú pọ̀ wọ́n wá sọ pé ntànàbí fẹ́ sọ ń jọ yẹn ni pé tó fẹ́ sọ pé ali ni kó jẹ àlééfà lẹ́yìn òun wọ́n ní ntànàbí fẹ́ sọ ah ẹ̀ṣẹ̀ méjì lẹ́dá ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ òun ni wípé ẹ pe jímọ̀ kan ní jímọ̀ burúkú ọlọ́run ò sì pe jímọ̀ ní jímọ̀ bú ẹlẹ́ẹ̀kejì ẹ sọ pé ẹ mọ̀ la ẹ mọ̀ ntí ẹ mọ̀ kọ̀kọ̀ ntí bẹ́ẹ̀ nu ọkàn èèyàn ànábì ò sọ síta ẹni tó fẹ́ sọ nu ọkàn ẹ̀ nu ẹ sọ̀rọ̀ ayé dọ́lọ́hùn àtàwọn ẹ̀ṣẹ̀ míì tó tún wà ń díẹ̀ so bọ́lá òun ṣàánú wa látara bẹ́ẹ̀ anabi wa muhammad wa ma sọ ibo kóńbè mẹjẹnón wa ma hu wàhálà lọ́gọ́ ibi mi anabi kì í ṣahun pẹ̀lú tọ́lọ̀ fún gbogbo ntànàbí tọ́lọ̀ fún ránàbí ló ti ṣàlàyé àfi kéèyàn má mọ̀ tẹ́lẹ̀ torí pé kìí ṣe gbogbo ìmọ̀ náà lèèyàn lè ní ibi tó bá wá dé lórí dé ọ̀rọ̀ yẹn àwọn kan tún lò láti fi sọnù o ìmọ̀ ìmọ̀ tí wọ́n yẹ ìmọ̀ ànù làwọn ń sọ pé ètò ń sọ yẹn ìmọ̀ bàtì nìkan wà ń bí kò yé ọ ní tàbá gbé e. kí lèyàn fẹ́ lọ rí láwọn àgbáyé tí wọ́n fẹ́ mú yàn lọ yẹn àwọn àlìjẹ̀nú àtàwọn ọ̀rọ̀ wa níyà Abdullahi ibùnú abasi sọ fún wa wà nù tafsir ibùnú kathir pé àwọn ọ̀rọ̀ wa níyà àǹjẹ̀nú náà ní jẹ́ bẹ́ẹ̀ nígbà tí àwọn màláíkà tọ́lọ̀ ní kí wọ́n lọ pa gbogbo àwọn àjànú tí ń gbé orí ilẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí abdullahi ibn masu eh, ibn abbas ṣe ṣàlàyé ẹ̀ bí abdullahi ibn kathir ṣe mu wánu tafsir ẹ̀. ibẹ̀ wọ́n ti mú ṣàìtọ́n wá sísán mọ̀ àwọn kan wá sá kúrò lórílẹ̀ wọ́n sá wọnú omi lọ ó láwọn yẹn ni rọ̀ wá níyà sọ àlìjànú náà ni wọ́n ti ń gbé omi torí ẹlẹ́mi ni àwọn ò lọ àlìjànú tiwọn o torí pé àràmù ni kálá àjẹrò wá níyà làwọn ń lò ìran àlìjànú kan náà ni ó dàbẹ̀ tó lówó olùàlìjànú ìwé lòun máa ń lò ń tòun àjànú ìwé yóò bá àjànú nù torí pé àlìjínú èdè lárúbáwá ni nítawà mọ̀ wọ́n sí tẹ́lẹ̀ ìwìn ọ̀rọ̀ egbére àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so anábì òfin nǹkan kan pamọ́ ìdí nìyẹn tó yẹ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ wáì ìdájọ́ ẹ̀sìn ó gbé jáde àyàfi tí yóò bá nímọ̀ nípa ìlókù kó wá lè rọ̀ wá lọ́rùn ká lè gbé dájú ẹ̀sìn jáde làwọn àáfàá fi ṣe oríṣiríṣi tírà ká má bá kẹsẹ̀ bọ́sẹ̀ torí pé àjìnà sí tírà àjìnà sí sàmọ́ní ànábì àwọn àáfàá Imam Shafi nínú al-Umm wọ́n á gbé àwọn kọ̀wáìd àwọn ìpìlẹ̀ òfin tá a fi tá a máa gbé kalẹ̀ tá a fi máa fàdájọ́ ẹ̀sìn yọ. wọ́n kọ́ wa láwọn ẹ̀kọ́ tó yẹ pé tá a bá wo àyà Quran a lè máa mú dájọ́ jáde tẹ́yìn ò bá wá ní àwọn ìmọ̀ yìí tó bá fẹ́ gbé dájọ́ jáde anù ni ò mọ̀ gbé jáde kò ní gbé mọ̀nà jáde torí bá nàbí ti ṣàlàyé ọ̀rọ̀ bayanu ṣàfihàn ó ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ tẹ́yìn bá lóun ó máa gbé dájọ́ jáde anù ni ó máa gbé jáde torí pé kò ní àwọn ìpìlẹ̀ ó dàbí ẹ̀yin tẹ́ ẹ ṣe lọ́ọ̀ kájà ká ó di sẹ́ẹ̀mù ni ẹ̀rọ pété yẹn bá rí di lọ́ọ̀ ní unity yóò lọ law school tó bá lọ law school ìgbà yẹn gangan ni wọ́n ṣẹ̀ wá kọ́ ní practice ìyẹn ni pé bí wọ́n ṣe ń lo ohun tó kọ́ nílé ìwé wọ́n ṣẹ̀ wá ṣàlàyé ẹ̀ fún ẹ ìyẹn ni law school kò wá síbẹ̀ yẹn ṣe gbé ìbò tó láyé téèyàn bá ka ìwé lọ́ọ̀ yẹn ò ní mọ àwọn kìnnì kan tí wọ́n ń pè ní jargons tí ń bẹ ń bẹ ṣé rotọ́ náà kọ́ ni wọ́n máa ń pè jargons àwọn law jargons àwọn terminologies wọn ọ̀tọ̀ ni tí wọ́n ó tú sí nínú èbó tiẹ̀ tó gbọ́ ṣùgbọ́n ọ̀tọ̀ ni tí ó tú sí lọ́dọ̀ tiwọn ẹ̀rọ nìyẹn ohun tó mú professor Awojobi was a professor of mechanical engineering ní UNILAG nígbà ayé UPN Awólọ́wọ̀ ló sọ ní lòun tẹ̀lé ńgbà náà ó wá fẹ́ lọ kóòtù yóò dìfẹ́ǹdì ara ẹ̀ yọ unlearned ó wá bínú lọ sí lọ tọ́lọ́ gbé èbó tó fẹ́ máa sọ kò wọnú òfin ó mọ̀ ṣera rẹ léṣe sí ni bó ṣe ń ka yẹn náà ni wọ́n tún ti máa ka ẹ̀sùn sí ọ lẹ́sẹ̀ sí torí pé tó fẹ́ ṣe ń bẹ̀ òye ọ ó dàbí ẹni tó mọ̀bẹ tó lóun náà fẹ́ ṣe operation ìyàwó ohun tí ò rọmọ bí òun ó lànà ẹ̀ ń gbé jáde láì jẹ́ tó kọ́ sí abẹ ṣé àgbẹ̀ tó bá ti tọ̀bẹ̀ bọ̀ inú ọmọ ni ó tọ̀bẹ̀ bọ̀ ẹ̀jẹ̀ ó sàn ẹ̀jẹ̀ yóò ni bóyá kan tí gé ibẹ̀ lówó kọ́ lọ náà ń ṣe operation bẹ́ẹ̀ lọ́rọ̀ ṣẹ̀rí à ó ní àwọn kọ̀wáìd nínú àwọn nǹkan wọ̀nyí èyí tí wọ́n ń ṣẹlẹ̀ òun náà ni tàṣàbù òun náà ni ìmọ̀ kọ́ṣe àwọn mùṣírùn àwọn ọ̀ṣẹ́bọ wàlíkáfírùn àtàwọn kèfèrí alimushirikun walikafirun minali yahud wa nasara nínú àwọn yẹ̀wúdí àti nàṣàrọ̀ àti àwọn umiyun àwọn aláìmọ̀kan rárá ìyẹn ni àwọn mùsùlùmí táwọn mọ̀ bí àwọn ẹlẹ́bọ ìmọ̀ ńkọ́ṣe wọn nínú àwọn nǹkan tó yẹ ká wò dáadáa tí mo ń ṣàlàyé lánàá nìyẹn tí mo lábẹ́ ṣàlàyé lónìí kò sí iyèméjì wípé ọlọ́run ọba àlekè ọlá ó ṣàlàyé fún wa anáwó láyà jùsùlì mùsùlùmí rìjálà wa nìṣàn àtàṣàbù bìlì kùfárì sàwá àn fi ìbàdà àti im àwọ àyàdì im àwọ àzíyá im alakọ́sọ̀ bìhìm. sheikh albani ló sọ̀rọ̀ yẹn ó mú ọ̀rọ̀ yẹn náà lọ́dọ̀ sheikh islam ibn tẹ́míyà. ẹ̀sìn ṣẹ̀ríà wa sọ wípé kò tọ́ fún mùsùlùmí kan ọkùnrin ni obìnrin ni o kó máa kọ́ṣe àwọn kèfèrí ìkọ́ṣe yìí kò bá jẹ́ nínú ìjọsìn wọn kò bá jẹ́ nínú ọdún wọn kò bá jẹ́ nínú ọ̀ṣọ́ wọn èyí tó jẹ́ pa àṣàdáyanrí ẹ̀ fáwọn nìkan gẹ́gẹ́ bí àwọn oníṣàngó wọn a mọ ọkùnrin oníṣàngó wọn a mọ dirun lọ́dọ̀ wa ń bí wọn ó sì wọ yẹ̀rì aṣọ pupa ni wọn ó sì wọ ó sì ní bí wọn ṣe wọ ìyẹn ni wọn ń pè lẹ́lẹ́gùn Ṣàngó adóṣù Ṣàngó òun tiẹ̀ yóò fa irun orí ẹ̀ yóò wá fi kan sáárín ìyẹn náà ń pè ní adóṣù Ṣàngó ọ̀kan ń bẹ tó yẹ pé òun tiẹ̀ ó ṣe kíní yẹn dàbí akébà ni wọ́n ń pè lóṣè Ṣàngó lòun ò mú lọ́n tiẹ̀ àwọn ìyá Ṣàngó onírú aṣọ tí wọ́n máa ń wọ̀ èèwọ̀ ni fún mùsùlùmí kan torí pé ọ̀ṣọ́ yìí àti mọ̀ọ́mọ̀ wọn kó wá lọ lóru ọ̀ṣọ́ yẹn gẹ́gẹ́ bí àwọn oníyemọ̀já àtàwọn ológìyàn tó yẹ pé àwọn obìnrin wọn ṣẹṣẹ fún funfun ni wọ́n máa ń lò funfun yẹn ó ti wá ní bí wọ́n ṣe ró aṣọ yẹn ó sì ti ní tí wọ́n mú dání tá a bá ti rí wọn á ti mọ̀ pé oníyèméjà lélẹ̀ àbáwọn ológun ó ti ní bí ṣe ń múra tá a fi mọ̀ wọ́n wípé ọ̀ṣọ́ tiwọn lélẹ̀ tá a bá dáwọn olóòṣà àti mọ̀ṣọ́ wọn tí ò síyèméjì ń bẹ èèyàn ò gbọ́dọ̀ kọ́ṣe wọn ń bẹ̀ bẹ́ẹ̀ náà nínú ìjọsìn wọn àgbọ́dọ̀ kọ́ṣe àsì gbọ́dọ̀ kọ́ṣe wọn nínú ọdún àsìkò gbogbo ètò bá jẹ́ àdáyẹn rí fún wa àfa wa ó ní wàhálì ikọ̀ ìdá tó ìmọ̀ tó ń fi ṣàríà ṣàríà àtẹwò ní alìsìlámíyà ó ní eléyìí ó jẹ́ ìpìlẹ̀ ọ̀pákùtìlẹ̀ kan tó òfin ẹ̀sìn tó tóbi nínú ṣàríà Islam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde nínú ẹ̀ lónìí kódà àwọn tó ṣe wípé wọ́n gbé dání àwọn àlámọ̀rí ẹ̀sìn tí wọ́n sì tún pèpè sí jahalambi dinihim ọ̀tábà ànlẹ̀ àhàwà ihim wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí àìmọ̀kan nípa ẹ̀sìn wọn tàbí ìfẹ́ inú wọn tí wọ́n ń tẹ̀lé. àwọn injirofan maada tila asiri le hadiri watakọlidi uruba alikafiro hata kana dalika min asbabi dhulli muslimina wa dhafihim wa saitara ajanibi alayhim wa istimarihim eléyìí ìmọ̀ kọ́ṣe àwọn kèfèrí àtàwọn ọ̀ṣẹ́bọ ó fa ìyẹpẹrẹ àti ìyẹyẹ ó fà báwa mùsùlùmí adìyàn yẹpẹrẹ àwa dẹni tí wọn ò kà sí mọ́ láwùjọ torí táwa gbé lọ́wọ́ kò kún wa lójú tí wọn ló kún wa lójú à ń ṣe bí wọn tọ́lọ́run sì sọ pé ká má ṣe bí wọn. a gbọ́dọ̀ gbọ́ yé àwọn àyà pọ̀ nínú alukuran tọ́lọ́run ti ní ká yàtọ̀ sí wọn. nínú alukuran ọlọ́run bá ní wàlàkọ́dí àtẹ̀yìnà bani isra'ila alikitaba wàlẹ̀ hukma wà nubuwa wàrọ̀zàkọ̀nà òmìnà tọ̀yìbàt àfàdọ̀lnà òmìnà àlàlẹ̀ àlàmì wà àtẹ̀yìnà òmìnà ti mìnàlẹ̀ òmòr fama tàlàfù mìnàlẹ̀ àmùrì fama tàlàfù ìlà mìnbàgìmà já àhùmìlẹ̀ ìlmù bàgìyà bẹ̀yìnà hùm ìnà rọ̀bàkà يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلف ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون ولا ني ní أتينا بني إسرائيل bani ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين Ọlọ́run ní ti pàápàá dájúdájú àtẹ̀yìnà bani Israel alikitaaba àwọn bani Israel àwọn ọmọ Yakub afún wọn ní tírà náà afún wọn ní taureta afún wọn ní Injil wàlẹ̀ hukuma afún wọn ló fi ẹ̀sìn wọnùbúwa a sì fún wọn ní ìjẹ́ ànábì àwọn bànú Israẹli inú wọn lànábì pọ̀ jù wàrọ̀sàkọ̀nẹ́ òmìnirítọ̀ yìí bá a sì pèsè jíjẹ mímu fún wọn nú àwọn nǹkan tó dáa lórí ilẹ̀ wàfà dọ̀lì náà hùm alàlẹ́ àlàmì àwa fún wọn ní àjùlọ lórí gbogbo àgbáláyé gbàdán. náà wá sí. wà á dẹ́yìn náà ń bẹ́yìn náà ti nílẹ̀ àpò. فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم Allah ní أتيناهم بينات من الأمر a fún wọn ní àlàyé ìdí ọ̀ràn nípa ìgbésí ayé nípa àlámọ̀rí wọn aṣàlàyé bí wọ́n ṣe lò ó fámọ́kítálẹ́fù wọn ò yapa ẹnu lórí ń tá a fi lé wọn lọ́wọ́ pé kí wọ́n máa lò illa min ba'di ma ja'ahum al-'ilm àfìgbà tí mọ̀ òdodo dé wá bá wọn ni wọ́n padà yapa ẹnu. Ọlọ́run ni inna rabbaka yaqdi baynahum yawm al-qiyamah. Rabbaka yaqdi baynahum yawm al-qiyamati fima kanu fihi yakhtalifun. tó bá dijọ́ gbèdé àkíyàmọ́ ọlọ́run ló ń dájọ́ láàrin wọn lórí tí wọ́n yapa ẹnu sí ṣàǹpá ànábì ni wọ́n pín sí ọ̀nà mélòó mọ́kànléníàádọ́rin seventy one ojú ọ̀nà kan náà lọ́lọ́run fún wọn o ṣùgbọ́n wa látara bá gíyù láàrin wọn wọ́n wá padà pín sí mọ́kànléláàádọ́ta àádọ́rin seventy one ọlọ́run ó dájọ́ láàrin wọn jọ gbèǹde tí wọ́n yapa sí tẹ̀síwájú. ثم جعلناك على شريعة fatabiha ọlọ́ni lẹ́yìn tí wọ́n ja'alinaka ala shari'atin àwa ṣe ìrìn ànábì ajẹ́kọ̀ wà lórí òfin ẹ̀sìn kan ṣàríà bí máàna lójú ọ̀nà kan mínàlẹ̀ amúrí gbogbo tí ń jẹ́ àlámọ̀rí ìgbésí ayé afọ́ ní ojú ọ̀nà tiẹ̀ tó mọ̀ tọ̀ fatabi'a ojú ọ̀nà yẹn ni kó o yá máa tọ́ o wala tatabi. wala tattabi ahwa alladhina la ya'lamun. má ṣe tẹ̀lé àwa alladhina la ya'lamun ìfẹ́ inú àwọn aláìmọ̀kan àwọn tí ò ní mọ̀ mọ́ tẹ̀lé ṣàríà tá a gbélé ọlọ́wọ́ yẹn ni kó máa lò lórí gbogbo àlámọ̀rí ìgbésí ayé ẹ̀ ní táwọn fìlọ́sọ́fà rí kí wọ́n wí ní táwọn sociologist rí wọ́n sọ n táwọn psychologist rí wọn sọ n táwọn tí o sociologist wọn ò psychologist wọn ò philosopher n táwọn rí kí wọn sọ àtàwọn aláìmọ̀ kan má lo ìlànà tiwọn yẹn tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ tó tó tó là fún ọ ní ojú ọ̀nà tààrà yìí o ní kó máa tẹ̀lé lórí gbogbo àlámọ̀rí ìgbésí ayé ẹ̀ èyí tí ò bá ti bá mú gbà dànù. mo rò pé ó ti yé ìyẹn pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ó fi sí ìlànà kan ìlànà tiẹ̀ ṣe àpò sọ̀rọ̀ bani israel àwọn ti ya pàǹtí wọn wọ́n ti pín yẹlẹyẹlẹ ọ̀rọ̀ ti dàrú mọ́ wọn lọ́wọ́ wọn ni ṣùgbọ́n lẹ́yìn tiwọn la wá fún wọn lójú ọ̀nà tó clear wáàdì alẹ́dì láàmọ̀ múdù fi tí ò sí rújú ń bẹ̀ ẹ mọ̀ pọ́ ló sọ fún wa náà nù suratul kaf alihamdulilayi ilẹ̀dì anzala ala abdi ilikitaba walam yeji ala iwaja ọlọ́run ọba ló fún ànábì ní kuraani tí ò sí gbóngbón nínú ẹ̀ kò sí wíwọ́ wọ́kọ̀wọ́kọ́ ń bẹ̀ kò sí lam yeji ala iwaja ọlọ́run ò ṣe kuraani ní tó wọ́ kò ṣe ní nǹkan tó gbun kò ṣe ní nǹkan tó ní kọ́nú kọ́họ. kuraani kí lẹ pé qayiman liyundhira ba'san shadidan min laduni subhanallah yóò jẹ́ àmọ́ lọ bòmí ẹ̀já dàdú ń bẹ̀ ibi tí mo sábẹ̀ ń lò ní ojú ọ̀nà tààrà ọlọ́run fún olùbánà bíi wọ́n wá ní alladina la ya'lamu mọ́tẹ̀lẹ́ àwọn tí ó mọ̀ yìí sheikh islam ibn tẹ́míyá ni ó ní kullu man khalafa sharia gbogbo man khalafa shari'atahu gbogbo ẹ̀ ń bá ti yapa ojú ọ̀nà tánà bíi làkàlẹ̀ òun lẹ́ntì òní mọ̀ tọ́lọ́ ní ká mọ́tẹ̀lẹ́ yẹn mo rò pé wà àwa àhúntọ́lọ̀ sọ pé mọ́ tẹ̀lé fẹ́ẹ́nu wọn ó ní òun gbogbo nǹkan táwọn èèyàn ń fẹ́ nínú fẹ́ẹ́nu wà má àlẹ́ ìlú mushrikuna min hadi imu zọ́hìl àti táwọn ẹlẹ́bọ̀ bá wà lórí rẹ̀ nínú ìtọ́sọ́nà tí wọ́n tó fojú hàn pé tí wọ́n ń ṣe ní jìbáàtì dínì wàtàwábì ṣẹ́gẹ́tì ẹ̀ ó ní èyí tó ṣe pé ó ń bẹ nínú ẹ̀sìn tiwọn ẹ̀sìn tí ó jẹ́ ẹ̀sìn irọ́ ẹ̀sìn tí èṣẹ́ ẹ̀sìn òdodo àwọn tó clear táwọn ń ṣe yẹn lójú ọ̀nà yẹn tí ò sínú tiwa ò gbọ́dọ̀ lò kankan bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lé bó ti wulẹ̀ kó máa ọ̀rọ̀ pọ̀ tí Ibn Taymiyyah sọ lórí yẹn tabatu alukuran ọlọ́run ní nusratu rọ́ọ̀tù aya thirty six thirty seven waladina atayina umulikitaba yafrohuna bima unzila ilayka waminale ahzabi ma yunkiru ba'dahu kul innama umirtu an a'budu allah wala ushrika bi ilayhi ad'u wa ilayhi ma'a wa kadhalika anzalnahu hukman arabiyya. wala in tabata ahwaahum baada ma jaaka min alilmi ma laka min allahi min waliyyin wala waqa atainahum alkitaba yafrahuna bima unzila ilayk wa min alahzabi man yunkiru ba'dahu قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب Allah ni والذين آتيناهم الكتاب àwọn tá a fún ní tírà yafrahuna bima unzila ilayka wọ́n ń dunnú sí nǹkan tá a sọ kalẹ̀ fún rẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n gbọ́ yé nìyẹn o ọlọ́wà ni wa mina li ahazabi ó ń bẹ nínú àwọn ahazab jamu hizbu tí wọ́n bá ní hizbu ikọ̀ kan ahazab àwọn ikọ̀ kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n para wọn pọ̀ mẹ́yìn kírù bàdọ́ òbẹ̀lẹ̀ pé àwọn àyà ìgan kọ́kọ́ la fẹ́ ṣe àkànmọ́sọ ṣókíṣókí ni wọ́n tako apá kan nínú tírà tọ́lọ̀ fúnra ànábì wọ́n tako wọn ò tẹ́lẹ̀ náà kúl ìnámà. ìnámà omi tu àbúdọ̀ wọ̀ ọ̀hẹ́wẹ̀lẹ́ ó ṣì ní ga. sọ fún wọn ìnámà omi tù kò sí nǹkan kan tá a pa mí láṣẹ ju pé an abudallah kí n máa sin Allah wàlá òṣèrìkà bí i kí n sì má bá worogún nínú ìjọsìn ilé ìyá mi rùn. ọ̀dọ̀ ọlọ́run ilé oní mò ń pèpè sí ojú ọ̀nà yìí ká sin lọ́n láì ní bá ọlọ́run worogún ká sin lọ́n kẹ́sìn wa ọmọ kànga kó má sí dọ̀tí kankan ń ká sin lọ́hùn kó jẹ́ pé lọ́hùn nìkan la sìn àfàṣàkún ìjọsìn wa ká sin lọ́hùn àsìn olórí ká sin lọ́hùn àsìn àwọn bàbá ká sin lọ́hùn àsìn ìran ká sin lọ́hùn àsìn ẹ̀yà ká sin lọ́hùn àsìn orílẹ̀-èdè ká sin lọ́hùn àsìn fẹ́ẹ́nú. o lèmi ń pèpè sí wa ilé ìmọ̀ ààbẹ̀ ibẹ̀ sí ní kíni àpadà sí. Si wakadhalika. gẹ́gẹ́ báyìí la sọ kùránì kalẹ̀ ní ìdájọ́ ní èdè lárúbáwá wàlà ìntàbàtà wàásì. wàlà ìntàbàtà ahwa ahwa ọlọ́run ní tó bá lọ tẹ̀lé ìfẹ́ ẹnu wọn lẹ́yìn ètò ti dé wá bọ̀ nínú òdodo tá à ń sọ yìí rẹ̀ ànábì ṣe mọ̀ pé fẹ́ẹ́ nu wọn àti sọ̀tún mẹ́ẹ̀ lẹ́ẹ̀kan òun náà ni ojú ọ̀nà tiwọn tí wọ́n là kalẹ̀ tó yàtọ̀ sí ojú ọ̀nà ti ṣẹ̀ríà Islam tí ìbá wa lọ tẹ̀lé èyí yòówù nínú rẹ̀ lẹ́yìn ìgbà tí mò òdodo ti dé yìí máa lákàmínà lọ ìmí wàlíyìn wàlàwà àkìn ọlọ́run ọba ò ní jẹ́ wàlíyìn alárànṣe fún ọ wàlàwà àkìn tàbí olùṣọ́ kankan fún rẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì lọ́lọ́run bá sọ̀rọ̀ wọn gbọ́ wàlàwà. Allah tún sọ fún wa suratul hadid aya 16 alam lil ladina amanu an takhsha qulubuhum. alam yaani liladina amanu an takhsha qulubuhum li lidikirillahi wa ma nazala min al haqq wa ma nazala min al haqq wa la yakunu. ربك الذين أوتوا الكتاب من قبل فطال عليهم فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون سورة العديد سورة 57 آية 16 súra ẹlẹ́ẹ̀kẹtàdínní ogún mẹ́ta ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gọ́ta àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún bẹ́ẹ̀ súra fifty seven àyà sixteen alamu yaani lilladina amanu antaksha كلوا ألم يأمن الذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ọlọ́run alamu ya ani ṣé kò ti wá tó àsìkò sásìkò náà tí ì tó ní ẹ̀yin mùsùlùmí látọdún tá a ti ń gbọ́ wá sí àwọn kan ẹ á mọ sọ díẹ̀ díẹ̀ níṣẹ́ hàn pé ẹ̀sìn ṣẹ̀dọ́dọ̀ wa ẹ̀sìn wo ló ṣẹ̀dọ́dọ̀ wa subhanallah àfẹn ò bá mọ̀ nípa ìtàn ó dá wa lójú pẹ̀lú ìwádìí pé sàábì ànábì ló mú Islam wọ Nàìjíríà mo ti sọ ó mú Islam wọ Kánò sàábì ànábì gangan ni ẹni tó bá ànábì lò gbà òun ló mú Islam dé Nàìjíríà wọ́n sì lo dáwọ́là Islam ní Nàìjíríà wọ́n fi òfin Islam ṣèdájọ́ láwọn ilẹ̀ Nàìjíríà wọ́n lò ní Bọ̀rọ̀nú máyì ni wọ́n ń jẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ kó tó wá di pé wọ́n sọ di shehu sheikh èdè lárúbáwá nìyẹn wọ́n pa èyí tí ń bá bọ̀ nínú ẹbọ wọ́n pa tì ọkùnrin tó sọ̀rọ̀ nínú wàsáàpù táwọn aláìmọ̀kan sẹ́ndì káàkiri pé mo ni wọ́n ti rí àmírù pé ẹ̀míà ṣèbí kíngì ni aláìmọ̀kan ni àmírù ni wọ́n sọ ní ló di ẹ̀míà àwọn ìbò ló bá chẹ́ǹgì sí ẹ̀míà wọ́n anglicize ẹ̀ àmírù ìtumọ̀ àmírù ni aṣáájú ẹni tí sultan olówó mọ ibi tí wọ́n ti rí sultan sultan ni wọ́n pè ní sultan ní english ṣe bẹ́ẹ̀ gbọ́ sultan of brunei ẹni tó bá gbọ́ orin kí lórúkọ ọkùnrin ìdámàráyà nígbà tó ń sọ̀rọ̀ nípa ilé ayé báyé ò ṣe kéré tó ó wá ń sọ ó ní èyàn ó kú ó wá ń sọ ó wá ń sọ ó ní iná iná rákìfẹ́là ìran kìíní kan ìran kìíní kan ó ní ata sultan brunei ó sọ náà sultan of brunei nínú àwọn ìlú tó kéré ṣùgbọ́n tó wó kún bẹ́ẹ̀ owó pọ̀ ju èrò ìlú lọ Brunei jẹ́ kan ẹ̀yin tẹ́ wá scholarship university ẹ lọ sí Brunei ra àwọn university wọn bẹ̀ kọ́sìsì kún bẹ̀ tẹ́ bá lè apply ọlọ́run bá fi ẹ́ ṣe kòńgẹ́ ó máa lọ bẹ̀ ọ̀fẹ́ ni wọ́n tún máa fún ọ lówó ń bẹ̀. Sultan òun láláṣẹ ẹni yẹn ló wá ń fún àwọn ọmọ ogun tiẹ̀ ní àṣìá ẹni tó fún yẹn ni Amir gẹ́gẹ́ bá nàbí náà ṣe rán Mu'ad ọmọ Jabal ní amiron ní amiru sí Yemen gbogbo ibi táwọn yẹn wá dé tí wọ́n jagun ẹ̀sìn gbà náà tí wọ́n wá ń lòjọ bẹ́ẹ̀ sìn àwọn wá ń jẹ́ amiru níbẹ̀ òun ló ń jẹ́ emir mo rò kó ti yé ibi tẹ́mí àti wáyé nìyẹn gẹ́gẹ́ bí ìgbà tí nílẹ̀ Yorùbá náà tí Ọ̀yọ́ empire tí Ọ̀rànyàn tó bẹ̀rẹ̀ sí í jagun táwọn ọmọ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí í jagun títí tí wọ́n fi lọ gbadà ọ̀mìn sàn pé kì í ṣe dàwọn mi gangan lọ́yọ́ léwu wa tẹ́lẹ̀ wọ́n débẹ̀ ìyẹn ní Republic of Benin ọwọ́jà wọn débẹ̀ torí pé nígbà yẹn wọ́n máa jagun ni tí wọ́n bá ti jagun àwọn tó bá ti kápá ìwọ́ tó máa jọba lé wọn lórí báwọn Róòmù náà ṣe jagun títí láti ìlú wọn tí wọ́n fi dé Áfíríkà wọ́n dé Egypt abẹ́mọ̀ pé sísá wá sí Egypt ọba Róòmù gangan wá sí Egypt láyé Cleopatra obìnrin tó wà ń bẹ̀ kọ́dọ̀ bímọ fún un wọ́n débẹ̀ láti gíríìkì alexander ó kúrò ní greek ó wá sáfíríkà ó ní ó dé egypt náà fi ń pèlú yẹn ní alexander ìlú kan wà mẹ́tẹ̀ẹ́ ń pèlú alexander dìse ó wá rìn káàkiri ayé gbọ́dọ̀ pé kò yí ayé po tán olódà commonwealth ilẹ̀ torí tó lòun fẹ́ sọ gbogbo ìlú kò ń sọ́dì kan alexander orin bẹ́ẹ̀ gbogbo àwọn ìlú tó ń dẹ̀hùn ní kọ́ńkà ń fìjọba ẹ̀ lílẹ̀ ń bẹ̀ bí ó ṣe rí ngbà yẹn nìyẹn sótó náà ẹni tẹ́ ẹ̀ mọ ẹ mọ tẹ́ ẹ̀ ò bá ní mọ̀ kí ni mo ṣe ń ṣàlàyé lọ ọlọ́run wá ní ntí mo sọ débẹ̀ ẹ mọ́ gbàgbé ni pé káwọn sọ kẹ́ mo ká ṣe mẹ́sìn àṣẹ mẹ́sìn ẹ̀sìn ti dé nàìjíríà látọdún tí àwọn sàábé ti ń travel ilẹ̀ yorùbá wa ń kọ́ unaka ilé akọ̀tún matina báyìí náà dàó láti náà wàdáwùlátì islamiyà àjọṣe tó gúnmọ́ wà láàrin ilẹ̀ yorùbá àti àwọn ilẹ̀ òkè ọya tí wọ́n ti ń lo islam nígbà náà ìyẹn ló fà á tí àwọn èdè lárúbáwá fi wọnú ìjìnlẹ̀ èdè yorùbá tí mo sọ ń jò ní pé ńgbà tí lérè pàìmọ́ tó ṣe eré ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ tó wá fẹ́ kọrin orin ayọ̀ pé òun ti borí ẹlẹ́mọ̀ṣọ́ ṣàpẹ́ tó sọ fún ni pé ó di gbére ó di aláìrà ó di gbére ó da aláìrà aláìrà ló pé áhírọ̀ ó dọ̀run wọ́n wá túmọ̀ áhírà yẹn pé ó lè mọ̀ yé wa àtọ̀run dọ̀run àbí ilẹ̀ Yorùbá tẹ́yìn bá ń wádàájọ́ òdodo kí ni wọ́n ní ẹ ṣe ẹ̀dá sẹ̀ríà fún àbí ẹnìkan tí wọ́n bá fẹ́ bínú sí wọn lọ́lọ́run ó yá àlùbáríkà rẹ̀ wọ́n tún ní ọlọ́run ó wà rẹ̀ bàbá kúkúrú bìlíìsì kí ni bìlíìsì ìbìlíìsì àṣẹ ìtọ́nù pé ẹ̀ ń fa bìlísì lẹ́sẹ̀ níbí o ẹ̀ ń fèṣù lẹ́sẹ̀ ìdí táwọn èdè yẹn fi wọnú yorùbá nìyẹn ẹ̀sìn ti dé tipẹ́ ṣùgbọ́n ìfẹ́ òòṣà àtẹbọ tí ò kú ò lẹ́mìí wa ni ò jẹ́ ká rí i ṣe bíi tàwọn ará òkè ọya olọ́lọ́run sọ ń bí pé ṣé kò wá tó àkókò fún wa ni kò ṣé kò tí ì tó àkókò lílẹ̀ dínà àmọ́nù àwọn tí wọ́n gbàgbọ́ antaxia kolobo ìdíkìrìlá kọ́kàn wa ó wá rírì fún ìrántí ọlọ́run kọ́kàn wọ́n tẹríba kóró fúnra tí ọlọ́run wà mọ́ ní zalamina lọ́kì. wà á zalamina lọ́kì wà láàkúndùn kẹlẹ́dínà òtún kìtàbà mi kọ́bẹ̀. kọ́kàn wọ́n rọ̀ fún tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ní òdodo wà láàyà kúnú káwa mùmíní ká mọ́ dàbí alẹ́dínà òtún kìtàbà mi kọ́bẹ̀. àwọn bàbá Israẹli tọ́lọ́ ń sọ̀rọ̀ wọn àwọn tó a fún fatọ́lá àlẹ́ ìmùlẹ̀ amẹ́dù alẹ́ amadu tọ́lá àléyìn ìgbà wa gùn lé wọn lórí ọjọ́ pẹ́ fakọ́sat kolobo nítorí pé tí wọ́n á pẹ́ tí wọ́n ti ń takọ̀rọ̀ ọlọ́run ọkàn wọn kàn lè ní odòkúta ni nusrọ́tù bá kọ́rọ̀ yíyá kalẹ̀ hijarọ̀ aw ashad kọ́sùwà ọkàn wọn lè bí òkúta lọ ní àbó tiẹ̀ lè jòkúta lọ torí pé iná mìíràn lè hijara. wà iná mìíràn lè hijara ti dábàá ẹ̀dẹ̀fẹ́ jẹ́ omi kùn ẹ̀dẹ̀. torí pé ó ń bẹ nínú àwọn òkúta tíṣẹ̀lẹ̀ ru omi máa ń jáde nú ẹ̀ kò sí omi kan ò jáde lọ́kàn àwọn ilé olè kókókó ni àárí nǹkan tó lè ṣe wá láǹfààní ń bẹ. wà iná mìíràn lè máa yẹ ṣọ́pọ̀ وإن منها لما يهبط من خشية ẹ̀rí ó ń bẹ́nu àwọn òkúta tí ó fọ́ tí ó sàn omi ó tún jáde mẹ́ ó tún wá ń bẹ́nu àwọn òkúta tí ó dédé wó fún rárá rẹ̀ nítorí ìbẹ̀rù ọlọ́run ẹ̀rí òkè tó mi gbà tánà bíi Abubakar Umar àti Usman dúró lórí ẹ̀ ní Kúránì ló dúró lórí wọn yẹn torí pálọ̀ nílá anzalina adali Quran على جبل هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله ọlọ́run ní tá a bá sọ alukuraani kalẹ̀ sórí àpáta àpáta yẹn máa kú dànù látara àbẹ̀rù ọlọ́run ànábì dúró sórí òkè òkè mì pẹ̀lú àwọn sàábé torí pé kuraani ló dúró sí wọn lórí yẹn ànábì wọn ní òkè farabalẹ̀ aláka rasul ànábì ló wà ní wasidik àtàbúbákírì olódodo wa shahidan àtàwọn tí ó kúkú ṣẹ̀yídí méjì ànábì tí ń sọ fún abu umaru àti usman pé ikú ṣẹ̀yídí lẹ́yìn ó kú nù wọ́n pa yín ni à ń gbà téèyàn sọ pé ṣẹ̀yídí méjì ló dúró ń bí yìí o kí ni ń sọ ẹ wọ́n lọ nìyẹn ọlọ́run ni ó ti tó àsìkò kọ́kàn tiwa náà máa le bẹ́ẹ̀ wákàtírùn mí ni hùn fàásìkò ṣùgbọ́n pọ̀lọpọ̀ nú àwọn èèyàn wọ̀nyí fásìkò olùfojúlẹ̀ṣẹ̀ lọ́hùn ni wá wọ́n sọ àmọ̀mọ̀ fojúlẹ̀ṣẹ̀ lọ́hùn ẹbọ tá a nífẹ̀ẹ́ sí ńlẹ̀ Yorùbá ìfẹ́ òòṣà òní ò jẹ́ ká dàbí àwọn ará òkè ọ̀yá nú ẹ̀sìn ẹ̀sìn náà ti débi ti pẹ́ ṣebí wọ́n lo ṣẹ̀rí àrílẹ̀ Yorùbá wọ́n ti fèrè lárúbáwá kọ ìdájọ́ ilé ọba lẹ̀ wọ́n lò lẹ́dẹ̀ nílùú yín kó tó pé UI library jóná ti Islamic Arabic Islamic Study panel tó jóná àwọn professor ọbẹ̀ ń sunkún ni àwọn dọ́kúmẹ́ntì wà ń bẹ̀ tí àwọn ìdájọ́ tí wọ́n ṣe láyé ọba mẹ́múdù lágúnjú tí wọ́n fi èdè lárúbáwá kọ kalẹ̀ yóò bá ní wọ́n sọ o ṣùgbọ́n wọ́n fi ro arabic script àjẹmí o ni wọ́n fi kọ́ kìí ṣe roman script ó wà wọ́n lò bẹ́ẹ̀ ní wo wọ́n lò bẹ́ẹ̀ ní kírun wọ́n lò bẹ́ẹ̀ lẹ́pẹ́ báwọn ẹ̀gbọ́n ẹ̀sìn yẹn ṣe ń bọ̀ ṣùgbọ́n ìfẹ́ òòṣà tó wà lẹ́mìí wa ni òfẹ́ àṣẹ̀sìn ẹwọ ọdún tí wọ́n ti ń ṣe Ọ̀ṣun Òṣogbo lóṣogbo ètò máa ń yà níjọ́ lọ́dún kan ṣé mo sọ mo ti sọ ń bí rí táwọn OPC wá látẹ̀kọ́ wọ́n pọ̀ gan-an ẹ bá mọ̀ Òṣogbo láti ọjà abàyẹn tó fi lọ dé tẹ̀sán lọ́hùn láti orítọ́ láyà wá sí jálẹ̀ yẹmí padà sọ́nà ọjà bí mọ́tò ṣe tò nìyẹn omi yẹn ṣàjírètì o. tí wọ́n wá bọ̀ ṣe Òṣogbo lọ́dún yẹn ní tó wá dùn mí ni pé mo rí àwọn èèyàn tó nírùngbọ̀n ìgbà yẹn tí ìdí táwọn fi ń ṣe fáàrí ẹ bá nírùngbọ̀n wọ́n fi ṣe ẹni ṣòkòtò wọ́n wà ń wọ́n láwọn wá ti Yorùbá so n tí ò nìyẹn eléyìí ń pọ torí mo fẹ́ kọ́rọ̀ yẹn ó délẹ̀ lónìí inṣàlá torí àsìkò ó ní pé nínú àgbọ́dọ̀ máa ṣe ọdún wọn sheikh lisna ibnu tiẹ́míyà rahimahullah rahmatan wasi'a ó mú àwọn àpẹẹrẹ wá ó ní ànábìwá muhammed sallallahu alaihi wasallam sọ pé man mi bi qawmin fa huwa minhum ẹni bá fi ìṣesí tiẹ̀ kọ́ṣe àwọn ìjọ míì tí wọ́n ṣe mùsùlùmí ara wọn ni ó wá mú ọ̀rọ̀ wá nínú quran nínú suratu Furkan sura twenty five aya seventy two ìdí ni tá a fi sọ pé ìmọ̀ tẹ̀síìrì ṣe pàtàkì tábàkà aya ẹni ìṣe rí pé ọ̀tọ̀ ní tá à ń tú tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní táwọn sálàfù sọ nípa aya yẹn ọlọ́run ọba ní walladina la yashaduna zura wa idha maru billahi maru kirama. ọlọ́run ròyìn àwọn mùmíní ọlọ́run láwọn onígbàgbọ́ òdodo làwọn tí kì í jẹ́rìí azur àwọn àfáà ní kíní jẹ́ zur wọ́n wá lọ mú ọ̀rọ̀ tí muhammadu bono sirin muhammadu bono sirin tábì yìí ni òun ẹni tó kéwú lọ́dọ̀ sàábé ni wọ́n ń pè ní tàbí òun wá ní ìtumọ̀ azur oníwà ṣàánìn ṣe mọ̀ tí wọ́n ń pè ní ṣàánìn palm sunday ẹ̀gbọ́dún kan wà táwọn christian máa ń ṣe easter monday sunday rẹ̀ ni wọ́n pe ní palm sunday ó ní táyà yìí sọ ni pé a gbọ́dọ̀ bá wọn ṣe palm sunday ta ló sọ̀rọ̀ yẹn muhammadu bono sirin tábì tó wà ní ọgọ́rùn-ún ọdún kejì tánàbí lóun ló dáa jù ní àwọn ọgọ́rùn-ún ọdún mẹ́ta àkọ́kọ́ wàkàdálíkà dákàrà dúkìrọ̀ àni mujahid mujahid tábì ni ta ni mo pè láàfáà rẹ̀ ń bí ní bí ìjẹta àbí jẹrin ibnu mas'ud abdullahi ibnu mas'ud ló kọ́ mujahid ń mujahid lòun gba ìtumọ̀ kùránì lọ́dọ̀ abdullahi ibn mas'ud láti fatia láti ìbẹ̀rẹ̀ aya aya títí dé ìparí lòun gbà lẹ́yọ kọ̀ọ̀kan mo sì sọ abdullahi ibn mas'ud sọ pé kò sáàyà kan tó sọ̀kalẹ̀ nínú kùránì àyàfi pé òun ó mọ ibi tó ti sọ̀kalẹ̀ àti ìdí tó fi sọ̀kalẹ̀ abdullahi ibn mas'ud ó ní mujahid wa ní ìtumọ̀ zur àwọn mùsùlùmí àwọn ni àwọn tí èé jẹ́rìí zuro ní àyádùlù mushrikin ọdún àwọn ẹlẹ́bọ àwọn mùsùlùmí ìbá wọn kópa ó ènìyàn bẹ́ẹ̀ náà ni rọ̀bí ibn Anas òun náà ní uwa àyádùlù mushrikin ọdún àwọn ẹlẹ́bọ Ikrima òun náà tábìí ni ó ní li'ibun li'ibun kana la'um fili jahiliya tàbí la'ibun kana la'um fili jahiliya méjèèjì ló wọlé ó ní in tí wọ́n tọ́lọ̀ ní mùsùlùmí ẹ̀ bá wọn kópa ní àwọn eré táwọn ẹlẹ́bọ tí wọ́n máa ń ṣe kí islam tó dé mùsùlùmí ò ní bá wọn kópa nú ẹ̀ àwọn àjọyọ̀ wọn bí wọ́n ṣe máa ń ṣe tí wọ́n fi máa ń najú mùsùlùmí ò ní bá wọn kópa ń bẹ̀. wàfí máa àdá màá àdá màá rọ́wà àní kírímà kọ́ọ̀la ó ní ọ̀mùtìkà yẹn. wàkọ́lá kọ́ọ́dí Abu Ya'la ó ní masala tó ń fi nahyi ani huduri ayadil mushrikin ó ní tí wọ́n sọ ń bẹ̀ náà ni wípé ó ń ṣàlàyé fún wa nípa ìmọ̀ kópa níbi ọdún àwọn ẹlẹ́bọ. ó wá ní Abu Sheikh al-Isfahani òun náà sọ. So, ó ní náà ni ó ní alẹ́dínà láṣáájú nàzúr ó ní ìdùn ní mushrikin àwọn tí èyí wọn ẹlẹ́bọ̀ kópa níbi ọdún wọn bó pọ̀ nìyẹn ọdún wọn ọdún wọn ọdún wọn ìwà ṣe pé táwọn bá fẹ́ tú àyà yẹn àwọn tí èké látú sí wọ́n wá ní kèé ṣe bẹ́ẹ̀ wọ́n ní dì ní pé fa iná ukọ́ọ̀la ọlọ́ọ̀ni láyà ó ní wàlàmíyákú láyà àdúnà bíi zúùrì dìlálátì làlfàs nìyẹn o ọlọ́run ò sọ pé láyà àdúnà bíi zúùrì wàlẹ̀ arab takul ṣàìtù kádà hídà àdọ́rtùrù lárúbá máa ń sọ pé mo jẹ́rìí nǹkan nígbà tó bá wà ń bẹ̀ ìyẹn ni pé ó lọ bẹ̀ ni wọ́n máa ń lo ṣáídà fún kakọ́lì ibn abbas ṣàìtù làìdá ma a ìsọ̀lọ́lá àlè mo wà níbi mo bá nàbì ṣọdún èmi náà wà bá nàbì ṣọdún ìtumọ̀ pé ṣàyídà nìyẹn wọn ò ní bá wọn ṣe olótúmọ̀ sí. wọ́n ní wàwájú tafsiri tàbí iná limadkurin anna zuro huwa limuhassin limumawah wọ́n ní tí wọ́n ń pè ní zur tá a sọ pé ọdún àwọn ẹlẹ́bọ àti ṣe sí wọn àti eré wọn tí wọ́n máa ń ṣe òun ni ní tí wọ́n pè ní zuru gangan ni kéèyàn máa kun nǹkan lọ́dà nǹkan tí ò rí bẹ́ẹ̀ kéèyàn máa ṣe bí ẹni pé ó rí bẹ́ẹ̀ kéèyàn wá kun lọ́dà kíní yẹn ò da ṣùgbọ́n èèyàn wá sọ di n tó da ní tí wọ́n pè ní zuru gangan nìyẹn mo rò pa gbọ́ kíní yẹn rí ọlọ́run àwọn mùsùlùmí èé kópa nínú zuru wọn èé kópa nínú tí ò da ṣùgbọ́n táwọn èèyàn sọ di n tó da ní àyà yẹn sọ ní tí wọ́n láyà yẹn sọ fún wa nìyẹn tọ́ọ̀ hatta yazharo bi khilafi ma huwa alayhi fil haqiqa títí tí nǹkan yẹn ó fi wá di n tó yàtọ̀ sípìlẹ̀ nǹkan yẹn nǹkan burúkú ni nípìlẹ̀ wọ́n wàá máa kún lọ́dà wọ́n máa kún lọ́dà wọ́n máa tún wọ́n máa fẹnu tún ṣe títí tí nǹkan yẹn ó fi wá yàtọ̀ sí n tó jẹ́ nípìlẹ̀ mo fẹ́ sọ fẹ́yìn bàbá wa tẹ wá látòṣogbo báyìí ṣàǹfẹ́yìn mọ̀ pìlẹ̀ ti ń jẹ́ Ọ̀ṣun Òṣogbo ẹ̀mọ̀ pẹ́ bọ́ ni tó bá máa tó nǹkan bí àádọ́ta ọdún bí nǹkan ṣe ń lọ táwọn àfọ ò bá sọ̀rọ̀ àwọn ọmọ tí ń bọ̀ ò ní mọ̀ bọ ni wọ́n á ní carnival ni ó ti ń ṣẹlẹ̀ gan carnival ni wọ́n pè é kódà wọ́n jáde gbogbo wọn mọ̀ ṣeré wọ́n ní carnival gẹ́gẹ́ bí tó ń ṣẹlẹ̀ ní Brazil Trinidad and Tobago ṣe pé ẹbọ ni wọ́n ń ṣe wọ́n ń pè ní carnival kí ni wọ́n ń pè ní carnival páwọn kan ń ṣọdún àwọn obìnrin ẹ ń tẹ́ ìfimọ̀ pẹ́ bọ ni pé ẹ rí páwọn obìnrin wọn ní Brazil Trinidad and Tobago tí wọ́n bá jáde ìhòhò ni wọ́n wà bí kí wọ́n kàn wọ́ pátá tó ní kinní tínrín lójú ara báyìí ẹ sì mọ̀ pé ṣe sí àwọn ẹlẹ́bọn ni pé wọ́n máa ń fẹ́ kóbìnrin ó rí ìhòhò wọ́n máa ń sọ láti mẹ̀ǹdàlẹ́bẹ̀ ìtì ìlàmù káwọn wà tẹ̀sídíà kẹ́bọ́lá ṣe sọ́nù Qur'an kò sí ní táwọn ẹlẹ́bọn fi ń sin lọ ní Kaaba nígbà tí Ibrahim àti Ismail ti kú tán táwọn tó gba tọ́lọ́run ti lọ tí amúrùbúnù ló ayé wa lọ gbó ṣàwá kò sí tí wọ́n fi ń sin lọ́ọ̀ mọ́jú pé kí wọ́n máa súfèé kí wọ́n máa pàtẹ́wọ́ àti pípa àwọn obìnrin láṣẹ àwọn obìnrin ò wá ní wẹ̀wù wọ́n àtọ bojú dì mẹ́ wọ́n mọ̀ rìn mẹ́ wọ́n mọ̀ yípo káábà ìṣesí ni mo sì trace ẹ̀ pé wá láti Greek àwọn wo ni àwọn Spartan àwọn Spruto wọ́n máa ń ṣe orò orò yẹn ni pé gbogbo obìnrin tó bá ti fẹ́ dẹni obìnrin ó gbọ́dọ̀ rìn òhò wọ́n sì kó wọn wá láti ìlú jìlú ni wọ́n wá kó wọn sí gbọ̀ngàn tàbí pápá gbogbo wọn wàá wò wọ́n ní òhò torí pé wọ́n fẹ́ wọ́n ìtìjú kúrò lára wọn àwọn ló dá sport lẹ̀ ẹ rí i pé láyé john ti ń ṣe PE kó tó di PhD e, kó tó tó di human kinetics nísìn wọ́n ní no woman in PE kò sí tó ń jóbìnrin nínú physical education gbogbo yín àtọkùnrin ẹ dì mọ́ra yín ni torí pé wọ́n òun that's why ẹgbẹ́ arúbìnrin tó ṣe sport kò ní ní tìjú láyé wọ́n òun wọn tìjú kúrò lára ẹ̀ yóò gbọ́dọ̀ jẹ́ àṣà àwọn ló dá lẹ̀ torí pé wọ́n mọ̀ pé tóbìnrin bá ń tijú kò ní lè ṣe sport ẹ̀yin náà wọ àwọn obìnrin tó ń ṣe sport yẹn wọ aṣọ tí wọ́n wọ̀ ṣéyìn ò ní tìjú kó lè ṣe yún so ìtìjú yẹn ni wọ́n kọ́ wọn kú o so látara bẹ́ẹ̀ àbáwá ní ìtumọ̀ ẹ̀ nìyẹn ọlọ́run ó ṣàánú wa. tó àyà nìyẹn àwọn àdìsí wa pọ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ń ṣàlàyé fún wa pé ká má fi ṣe sí iwájú tàwọn ẹlẹbọ. ṣùgbọ́n torí àsìkò tí mo fẹ́ mú lò bí ni pé gbogbo ọdún tá a bá ti mọ̀ pé ìpìlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ ló ti wá a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ nínú àwọn hadith ẹja má hadith alákọ̀ọ́kọ́ ń bẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wasallam wọ́n arákùnrin kan wá bá anabi níjọ́ kan mo fẹ́ ká fi dílẹ̀ sáà dìísì yìí o <coughs> arákùnrin kan wá bá ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní ó wá sọ fún ànábì pé òun ti lérí pé òun ó parakúnmí kan nínú àdìs àbí Dáúd mọ̀rùpọ̀díẹ́ wọ́n ní nadara rajulun ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam an yanhara ibilan bi buwana ọkùnrin kan lérí nígbà yá ànábì pé òun máa pa ràkúnmí kan ní ààyè kan tí wọ́n ń pè ní buwana sheikh hussein ó ṣàlàyé ibi tí wọ́n ń pè ní buwana yẹn ní saudi arabia lónìí ní eré amẹ́ka ó ní ibẹ̀ ni ó lóun fẹ́ pa á kọ́lá nàbí sallallahu alayhi wa sallam fàátà nàbí yà sallallahu alayhi wa sallam fàkọ́l ó wá wá sádọ̀ ànábì wá sọ pé inni nadartu an anhara ibilan bibuwana èmi mo ti lérí pé mo fẹ́ parakúnmí kan ní buhana yẹn mo fẹ́ pa mbẹ́ fakọ́lá ànábì ànábì wa béèrè lọ́wọ́ rẹ̀ alikana fi àwọ̀sánú ṣé kò sóòṣà kankan níbi tó ti fẹ́ lọ pa ẹ̀ràn yìí min alfanil jahiliyati yorùbád nínú àwọn òòṣà tí wọ́n ń sìn nígbà ìmọ̀ kan ṣe ma torí pé wọ́n ní kíní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn fatihu mọ́kàn fatiu mọ́kà ti ṣẹlẹ̀ o ànábì tí wọ́n ti ń ṣe ẹ̀sìn kò sí òṣà àwọn òbò ṣàmọ́ o ṣùgbọ́n ànábì wa ní níbi tó ti fẹ́ lọ pa ẹran yẹn ṣé wọn ò ibẹ̀ ẹ́ ṣojúbọ kan tí wọ́n ń lò láyé ìjọ́un kọ́ọ̀lá wọn ní rárá àwọn èèyàn ní rárá falkana fi àìdùn min àyàdì in ok ṣé ibẹ̀ yẹn ẹ ṣe ààyè kan tí wọ́n ti máa ń ṣọdún wọn tí wọ́n ti máa ń kójọ bóyá wọ́n ń jó ń bẹ̀ wọ́n ń ṣe nǹkan kan ṣé kò sí kọ́ọ̀lù láà wọ́n ní rárá anabi sallallahu alaihi wasallam ni ó dáa tó bá rí bẹ́ẹ̀ auf bin nadirika ìlérí rẹ̀ yẹn lọ mú ṣe fa innahu la wafa'a lin nadiri fi ma'siyatillah torí pé kò sí mímú ìlérí ṣẹ níbi ìyapa àṣẹ Ọlọ́run wàhálà fíìmọ̀ la yamliku ibnu adam kò sì sí mú lérí ṣẹ níbi téèyàn ò ní kápá lórí ẹ̀ kí la fẹ́ lónú ọ̀rọ̀ yẹn sẹ́mi pé nígbà yẹn kò sẹ́bọ ọmọ ní Mẹ́kà kò sí ní Mẹ̀dínà ṣùgbọ́n ẹ tún wò béèrè tànàbí ń béèrè ànábì àwọn afáàní ànábì ń béèrè lọ́wọ́ ẹ̀ kó mọ̀ jẹ́ pé kíní ìṣesí wọn ẹlẹ́bọ ọjọ́ òun ló tún wà lẹ́mìí ẹ̀ tó fẹ́ dọ́gbọ́n ṣe ṣé kèé ṣe ibi tó ṣàkán wà rí ó ní rárá ṣé kèé ṣe ibi táyì tí máa ń sọdún tẹ́lẹ̀ tó fẹ́ dọ́gbọ́n lọ sọdún tànàbí fi wọn dànù sallallahu alayhi wa sallam nínú rẹ̀ anabi wa muhammad sọlọ àlàyé pọ̀ tí àwọn àbá amúwá lórí ẹ̀ ṣùgbọ́n mi nílé mi nílé ṣàlọ́ àlàyé yẹn ó ti yé wa díẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run nínú rẹ̀ òun náà ní pé ọlọ́run bá alikẹ́ ọlá sọ fún wa ní sọ́rọ́tù bákọ́rọ̀ àyà one forty eight ọlọ́run ní likuli wijihatun huwa mawaliha ọlọ́run tún sọ ní sọ́rọ́tù likulin ja'alna minkum shir'atan wa minhaja kálukú nu gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ilẹ̀ la gbé ojú ọ̀nà tiwọn tí wọ́n máa tọ̀ wa minhajan àti ètò tiwọn agbé wọn gbé lẹ́yìn lọ́wọ́ torí náà ètò tàwọn yẹ̀wúdí àti ti nàṣàrà kò bá tẹ̀yìn mùsùlùmí mu tàwọn ẹlẹ́bọ yàtọ̀ sí ti ẹ̀ lẹ́jọ́ ṣètò pọ̀ likulin kálukú subhanallah ó yẹ kọ́ lọ́n jẹ́ ká gbogbo ó gbéde lárúbá dáadáa àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ yìí náà likulin ìtumọ̀ rẹ̀ ni pé kò sí àwọn ikọ̀ kan lórí ilẹ̀ ja'alna minkum shir'atan ó ti ní ṣẹ̀ríà tiwọn tá a fún wọn ọ̀nà tí wọ́n mọ̀ tọ̀ tàwọn yẹ̀wúdí ò bá ti wá mú tí nàzárà ò bá ti wá mú kò bá tàwọn ẹlẹ́bọ mú wà mìíní há àtètò gbèsè ayé wa bá ṣe máa lò ó ọlọ́run lòun ti fi kalẹ̀ fún wa aya kùránì ló sọ bẹ́ẹ̀ ẹ rí i pé nígbà tí Abubakar rọ̀dí Allah ta'ala ni tó dé mọ́ṣáláṣí ànábì ó wá rí àwọn járíà járíàtàn àwọn ọmọbìnrin kékeré méjì wọn ìgúnmú o wọ́n ń kọrin níjọ́ ọdún ọmọ kékèké ni wọ́n obìnrin ó wá Abubakar rọ̀dí Allah ta'ala ni wọ́n wá sọ wípé ah Ewo lẹ́ ń ṣe irinṣẹ́ èṣù ní mọ́ṣáláṣí ànábì anabi ni sallallahu alayhi wa alihi wa sallam ya ababakiri inna li kulli qawmin idan ire abubakiri gbogbo ìjọ kọ̀ọ̀kan ló lọ́dún tiwọn tí wọ́n máa ń ṣe wa inna idana hadal yawm ọdún tàwa ni tọjọ́ òní àfààfà ọ̀rọ̀ tó pọ̀ jáde mẹ́gbẹ́ ó fi hàn pé tànàbí ń sọ ni pé iléyà yẹn ni ti wá àwọn yòókù kìí ṣe kí ni kìí ṣe ti wá kìí ṣe tiwa nínú àwọn àdìsí anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi nahanu le akhiru na sabiku na yawma al-qiyama àwa la kẹ́hìndé gbẹ̀gbọ́n ìtumọ̀ rẹ̀ ń pé ìjọ anabi ló kẹ́hìndé láyé torí pé noah ti wá nuhu ti wá ibrahim ti wá musa ti wá isa ti wá anabi ló dé kẹ́hìn ó ní ṣùgbọ́n sabiku ni wa o níjọ́ gbèdé àwa la gbà wájú níjọ́ gbèdé al baida ana umu utuli kitaaba min kọbilina ẹ eh? tó ń ti pé àwọn wọ̀nyí wọ́n ti fún wọn ní tírà ṣáájú wa wa uti iná umi bàdìm a sì fáwọn kuraani lẹ́yìn tiwọn fàádà yẹ omuhum alẹ́dí faradọ́lọ́hu aleihim fàtẹ́lẹ̀ fùfì ọjọ́ òní òní ọjọ́ tọ́lọ́wọ́n bá ṣe lọ́rùn yẹn fún wọn kí wọ́n mú lọ́dún ṣùgbọ́n wọ́n yà pa inú lórí ẹ̀ kí lọ́jọ́ yẹn ànábì ó ṣàlàyé ń sìn fàdánà lọ́hùláhù ọlọ́run wá fọ̀nà yẹn mà wá fanẹ́sù lánàá fi ìtaba àwa làwọn èèyàn ó máa tẹ̀lé aliyahudu gádá àwọn yahudi mọ́la sátọ̀dé wàna sọ̀rọ̀ bá dàgọ́dín àwọn christian wọ́n mú sunday ìyẹn pé friday lọ́lọ́run ní ká mú lọ́jọ́ ọdún kékeré táwọn lọ jímọ̀ ọlọ́run sì ní káwọn yahudi àti nasara náà mú jímọ̀ ṣùgbọ́n wọ́n yapa ẹnu wọ́n wá lọ mú sátọ̀dé àwọn christian lọ mú kíni wọ́n lọ mú sunday adana lọ́hùlẹ̀ wọ́n wá ní abu ìrera rọ̀dí allah ta'ala ni àti uzeifa kọ́lọ̀hún yọ́nú sáà méjèèjì wọ́n ní anabi ní adọ́làlọ́hù anìlì jùmọ̀ àti mọ̀nkánà kọ̀bìlánà ọlọ́run ọba ó sọ àwọn ìjọ tó ṣáájú wa nù nípa ọjọ́ jimá wọn ò dáa fàkánà lili yahudu yawmu sabt ọjọ́ sátidé kánà lílẹ̀ yahudi yahoma sabt ọjọ́ sátidé ló wá jẹ́ ti kíni ló jẹ́ tàwọn yahudi wàlẹ̀ nasọ̀rọ̀ yahoma ahad fún àwọn christian àwọn mọ́jọ́ sunday fàjà allah obìnà fàdánà lílẹ̀ yahoma ìjùmọ̀ ọlọ́run wá gbẹ́jọ ànábìdé ó wá fìjọ jimá hàn wá fàjà àlàlẹ̀ jùmọ̀ ata wà sabta wàlẹ̀ ahad wàkàdálìkà hum nam títí tó fi dé parí àdìsí yẹn torí àsìkò torí àdìsí yẹn gùn díẹ̀ ní mo kàn fẹ́ lò ń bẹ̀ ni pé ìtànà bí n sọ fún wa ni pé kò sí ní tó kàn wá pẹ̀lú sátidé kò sí ní tó kàn wá pẹ̀lú kíni sunday ta ló pe ti sátidé yẹ̀wúdí ta ló pe ti sunday nàṣàrà kí ló pe ti wá jimọ̀ ṣe pé àìsà tójúbọ ẹ̀sìn àìsí ṣàtójúbọ kíni àìsà tójúbọ ọdún àìsà tójúbọ ọdún ọlọ́run bá yóò ṣàánú wa yóò sì fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ àwọn ta àwọn sọ̀hábà lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi sallam àwọn máa ń pa àwọn èèyàn wọn láṣẹ pé wọn ò gbọ́dọ̀ débi ọdún àwọn ẹlẹ́bọ wọn ò sì gbọ́dọ̀ lọ wòran rẹ̀ Abubakar Umar àtàwọn àwọn sàábẹ́ mi wọn kì í wọn máa ń pàṣẹ ni ẹ̀gbọ́n tó sọ umaru ní ìyákùn wàrọ̀tọ́ náà tulẹ̀ àjàm ó dọwọ́ yín o ẹ ṣọ́ra fún kíní rọ̀tọ́ náà yẹn ni wọ́n pè ní jargons àwọn èdèkéde àwọn èdèkéde táwọn tí wọ́n ṣe lára máa sọ gẹ́gẹ́ bó ṣe wà lọ́dọ̀ wa náà ni pé ó ṣaprapra ànábi umaru ní ẹ ṣọ́ra fún àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bí ó ṣaprapra yẹn mo wà ní programu kan àfa kan dìde ó fẹ́ sọ̀rọ̀ àwọn kankan kan pariwo ṣaprapra mo ní àáfà yìí but alhamdulilayi nǹkan náà àáfà tó wà ń bẹ ó wá ní kí wọ́n ó wá stop àwọn èèyàn pé ẹjọ́ nítorí ọlọ́run látòní ẹ mọ́pà àáfà yìí ló ṣaprapra ó ní nǹkan burúkú ni nígbà tẹ́ ń ti ń pèpè sójú ọ̀nà ọlọ́run tẹ́ ń pè ló ṣaprapra so àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ báyẹn ó ní ká jìnà sí kò wá ti parí ẹ̀ síbẹ̀ o wà á ń tẹ̀dí húlù alàlìmọ̀ṣirikí na yawma ìdíhìm àti pé ká ẹ lọ máa bá àwọn ẹlẹ́bọ àtàwọn kèfèrí níjọ ọdún wọn kẹ́ máa bá wọn ṣe láwọn ilé ìjọsìn wọn. Umar bin Khattab radiyallahu ta'ala anhu ló sọ bẹ́ẹ̀. Abdullahi bin Amri ó ní mọ̀ bánà bìbìláàdì sọ́nà àná ìrùzáhùn wà màrọ̀jánahùn wà tàṣàbà àbí màtàyàmùta wà wúwà kàdáàlíkà hóṣìrọ̀ máàhùn yawmal qiyamah sùhánàlá <laughs> eléyìí bà mí lẹ́rù o ẹ̀mẹ́ ẹlòmíì ní ìsìn yóò fi nàìjíríà lẹ̀ yóò lọ amẹ́ríkà ló mẹ́ lọ kọ́lé sí àbí rọ́ṣíà tó á pé ìlú àwọn kèfèrí ní máa wù wọ́ tó fẹ́ lọ kọ́lé sí tó sì jẹ́ pé àwọn ọdún tiwọn ni wọ́n máa fẹ́ ń bá wọn kópa tó sì máa ń ṣe bí wọn tó fi kú ohun tó bá dijọ́ pé ni wọ́n gbé ọ dìde pẹ̀lú wọn kí ni mò ń pa lásàmà ìlú wa yìí torí ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ní ráyè láti mú torí ọ̀rọ̀ yóò yẹ kí bíi three hours ni torí ẹ̀rí ti pọ̀ jù ń bẹ̀ yẹn ṣùgbọ́n mo fún ní kágo tíra yẹn lánàá ìtìdọ́ òsìrọ́ tìlì mùsítàkì mẹ́rin tẹ́ bá jẹ́ àfa àtẹ̀lékè ẹni tí ò lè ké wọ́n ti translate ẹ̀ sí English ìtìdọ́ òsìrọ́ tìlì mùsítàkì yes èèyàn lè wá dáadáa sheikh islam tiẹ̀ mi ya ó sọ̀rọ̀ gbogbo tó sọnù tíra yìí ká má bá àwọn ẹlẹ́bọ̀ṣọdún wọn ló wà ń bẹ̀ o tíra tó tóbi Ibn Taymiyyah ti kú more than seven hundred years ago kì í ṣe àfa kan tó rí mi kàlẹ̀ tó ṣe ń sọ̀rọ̀ tiẹ̀ o Ibn Taymiyyah to be precise ibù tí ẹ̀mí yá ó kú ní seven hundred and twenty-eight ìjìrà yọ seven hundred and twenty-eight kú òun fourteen eh, thirty-nine wàá rí pé bí àbọ̀ seven hundred and eleven ló máa kù so he has died ẹni tó kọtíra ní more than seven hundred years kó máa rò pé bóyá àwọn àfáà kan ló lọ sọ fún pé ní tó ń ṣẹlẹ̀ ń lù wá ní tóun ti ẹ̀wọ̀n tó kọ́ torí ẹ̀ so ìdí nìyẹn gbogbo ọdún tá a bá ti mọ̀ pínlẹ̀ ó wá lọ́dún jẹ́ṣu èyí tó ń bọ̀ yìí ó dá mi lójú mo sì mọ̀ dáadáa ipe tí wọ́n ń pè ní jẹ́ṣu ọdún ẹbọ ni torí pé òòṣà kan tí wọ́n ń pè lóòṣà oko ni wọ́n fi ń bọ ó sì nítàn ó nípìlẹ̀ ó tún wà lákọọ́lẹ̀ ó kàn dùn mí pé mi kó àwọn ìwé Yorùbá àwọn àbá fi táwọn ọ̀jọ̀gbọ́n Yorùbá kọ wọ́n tírèsì ọdún ìjẹ́ṣu tó bí òòṣà oko òun ló bínú níjọ́ yẹn nígbà tí ebi ń pa mo ti sọ̀tàn yẹn náà rí o ṣùgbọ́n màá kàn kọ́ tiẹ̀ tí àgbẹ̀ kan ń roko tí ò fún níṣu ó wá lọ pe Ṣàngó kó bóun fi iná jó gbogbo oko àgbẹ̀ yẹn àti iṣu ẹ̀ ni wọ́n wá ń bẹ̀ ni wọ́n á fi sófin látọdún náà pé ẹnìkan kò gbọ́dọ̀ jẹ́ṣu àfi kó ṣe oko kó jẹ́ṣu n tó bí ọdún jẹ́ṣu nìyẹn òṣèkò òsì déédéé lọ bẹ o àti ìfẹ́ ló ti kú òun nù tàwọn Yorùbá o ó sì ní ẹbọ tí wọ́n ní kó rú àti tí wọ́n ní kó fi rú bọ àti ibi tí ó dé ìgbà tó débẹ̀ yẹn lè bí ń pa o ẹyẹ ẹyẹ tùyí wọ́n ló ń kọ ẹ̀kọ́ tẹ́lẹ̀ nìyẹn ẹyẹ ẹtura torí pé ńgbà tó dàn ara tù wọ́n wá ń pè ní ẹyẹ ẹtura ẹyẹ ni bàbá fi rúbọ lára fi tu bàbá ló fi dẹtù ìtura ló padà dẹtù tí wọ́n fi ń pẹ ẹyẹ lẹtù yẹn awó so láwọn nǹkan tí wọ́n ní kó fi rúbọ kó fi débẹ̀ ẹ o ṣá ó kó gbọ́ ẹn bá jọ ọmọ ọ̀fà ń bí mọ̀ pé kò sí ọkọ méjì fún jẹ̀ṣu jẹ bọ́ lọ àbí wọn ò ní lọ àwọn olóyè ó mú jàkàkadì wọn ó sì la tí wọ́n bá ní wọ́n laṣu wọ́n ń léwo oṣù nìyẹn ó ti ní bí wọ́n ṣe ṣe àwọn mẹ̀gùn ní tí wọ́n pè ní mẹ̀gùn ni àwọn ahoro ṣàyẹn ó ti ní àwọn tí wọ́n ó ṣe tìbòròpá tó bá mọ̀ òkè kan bẹ lẹ́yìn tí wọ́n gùn lọ tí wọ́n á pe iṣu iṣu kàrẹ́ mọ̀ bọ̀ kí wọ́n lọ nú oko yín wọ́n wá iṣu yín wọ́n wá ta mọ̀rìwò sí tí wọ́n bá ti débẹ̀ àwọn olóò ṣàlùwà iṣu àwọn aráàlú wọ́n wá lórí òkè yẹn wọ́n kó iṣu yẹn sínú kòkò wọn ò ní bomi sí ni wọ́n fi ṣe jiná wọ́n àjẹmẹ̀ wọ́n àpé iṣu àrúgà máa bọ̀ iṣu iṣẹ̀ máa bọ̀ iṣu kàrẹ́ wọ́n pe gbogbo ìlú tó wà lákòókò wọ́n pe iṣu yẹn ẹbọ gidi tèmi rí kéé pé wọ́n pa nítàn fún mi torí mo gbé bẹ́ẹ̀ hánrán àbítọ̀wọ̀ níjọ́ Jímọ̀ báyìí ni wọ́n fẹ́ ń bọ̀ àwọn ọlọ́dún Ọlọ́run ṣàánú wa àbí ti ìlú wo ni ibi tó ti mọ̀ kí ló dé tó fi jẹ́ pé wọn ò gbọ́dọ̀ kóṣù yẹn déta tí wọn bá ti ṣọdún torí pé ó ṣà ò tí ì jẹṣu yẹn ni ìgbà tá a ti mọ̀ pé ìpìlẹ̀ rẹ̀ lẹ́bọ kẹ́nìkan káwa sọ ń sìn pé ṣùgbọ́n àti yẹbọ yẹn kó àfẹ́ mọ̀ ṣe kí ni tá a ti ń kà nu àti Súnà látàárọ̀. kí lànà bí sọ fún ẹni tó lòun fẹ́ lọ parakun mi bẹ̀ yẹn ó ní ṣé kí wọ́n èso ọdún kan bẹ̀ tẹ́lẹ̀ kó má lọ jọ wọ́n. à ń bèlè ń té pé ọdún yẹn àti kẹfìrí àti gbogbo alájọ kóra pa wà sọdún ni tó ń gbogbo ẹ̀sìn èèyàn jẹ́ níjọ́ téèyàn bá ti ṣe bọ́ làyín aṣèrọ́kìtà lọ́lọ́run sọ fún ànábì tó bá ti ṣe bọ́ pínrín láyé àbàtọ́ nà àmẹ́lò iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ níjọ́ náà. wàhálà takò nánà mìíràn kọ̀ sírin lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì dìkanú àwọn ẹni òfò torí pé ẹbọ téèyàn bá lọ mọ́kà yóò bàjẹ́ bó ń kírun gbogbo irun rẹ̀ wó ń jọ́ náà bó gba àwẹ̀ gbogbo àwẹ̀ rẹ̀ ti wó yẹn ó ní gba àwẹ̀ ẹ̀rí pa àwọn kan gbọ́n gbà ti jẹ́ ṣubọ́nú àwẹ̀ lọ́dún bíi ọdún tó là tọdún tọ́hún wọ́n ya rọra lẹ̀ káwé àwọn ọmọ bàjẹ́ ṣùgbọ́n ní ìsìn ó lè má bọ̀nú àwẹ̀ tó bá ṣe mistake ìwọ mùsùlùmí tó lọ join bóyá olóhùn ṣe tẹ ẹgbẹ́ tọjọ́ òbí tó ráwọn ẹgbẹ́ ìbí kan wà ẹ́ ti dáwó rẹ̀ wọn ò ní dáwó léyàwó ẹlòmíì ni àwọn àgbààgbà lú sọ kí lọ́lọ́run sọ nu Quran ní ọjọ́ tí Ọlọ́run ní tí wọ́n sọ pé àtàánà Allah àwa àtàánà Rasul أطعنا سعداتنا وكبارعنا فأضلنا سبيلا اللهم نعم ربنا أتيهم بفعل الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا دعوهم به ọlọ́run ní bámu láti bẹ̀rẹ̀. ọlọ́run ní ìrẹ́ ànábì ayé àyẹ̀ láfi kásẹ̀ ńlẹ̀ ìrẹ́ ànábì àwọn èèyàn inṣàlá àwọn èèyàn béèrè lọ́wọ́ rẹ nípa ọjọ́ kẹyìn ìjọ́wò lọ́jọ́ kẹyìn ó ṣẹlẹ̀ Qul innama ilmuha inda Allah. Sọ fún wọn pé ìmọ̀ rẹ̀ ìmọ̀ ọjọ́ tá yóò parí ọ̀dọ̀ Ọlọ́run ni ìmọ̀ rẹ̀ wà. Wa ma yudrika la'alla as-sa'ata takunu qariba. Ẹ ò sì mọ̀ bóyá jọ̀gbìn ìdí ọ̀hún gan sì ti súnmọ́ báyìí o, àṣejókòó yìí. Inna Allah la'ana al-kafirina wa a'adda lahum sa'ira. Ọlọ́run wá ti ṣẹ́bi, òun ni wọ́n ń pè ní ègún ó gégùn ó ti ṣẹ́bi lé àwọn kèfèrí lórí ó sì tún ti wá pèsè rẹ̀ lẹ̀ fún wọn ìyà náà sàyìn. ibẹ̀ ni wọ́n ṣe péré sí láéláé inú ẹ̀ wọ́n wà wọn ò ní jáde ìyẹn pé tó bá ti ṣẹ́ bọ̀ ò ní jáde nù náà lọ́lọ́run sọ yẹn kò ní sí wàlíyù kan fún aláàbò wà sí rán alárànṣe kan ò ní sí fún wọn nù náà yẹn. يوم تقلب وجوههم في النار يقولون ọjọ́ tá a dojú wọn kọ náà báyìí tí wọ́n wàá máa ké. يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. ó mà ṣe o kí ni mo pè túmọ̀ tẹ́nìkan bá ti ní ó ṣe o kí ni tó túmọ̀ sílẹ̀ Yorùbá ẹ̀kọ́ òbóró mọ́ ó mà ṣe o àtàánà láwa àtàánà rọ̀ṣùlá àbá ti tẹ̀gbà tọ́lọ́hún ká tẹ̀lé tàná bí. ọ̀bálù rabbana inna ata'na sadatana wa kubara'ana fa adalluna. wọ́n wá ní olúwa wa o ah! a tẹ̀lé àwọn sàdátà náà àwọn aṣáájú la tẹ̀lé wa kubara'ana àtàwọn àgbààgbà fà kí ló sọ. kí wọ́n ṣe ṣì wá lọ́nà nìyẹn o. ṣé mi ò sọ pé ah, àwọn àgbààgbà tọrọ àlè sáwọn àgbààgbà lẹ́nu ní aṣáájú sọ nìyẹn ní táwọn àdúgbò yín lẹ́yìn ẹgbẹ́ ẹgbẹ́ ẹ lọ ṣé yóò gbọ́ ọ lẹ̀ lọ́dọ̀ ọlọ́run fàdọ́lùnà sàbílà wọ́n bá sọ wá nù kó lójú ọ̀nà tààrà. rọ̀bẹ̀nà àtìhìn bẹ̀fẹ̀lì aláàdáàbí wà láàánúhùn láàánú. wọ́n wá ṣépè fáwọn àgbààgbà àtàṣáájú ń jọ kìí ṣàdúrà nìyẹn o wọ́n ṣépè lé wọn. olúwa wa àtìhìn bẹ̀fẹ̀lì mìíràn làdáàbí ìyà onípele méjì ni ó bá ní fi jẹ wọ́n. wà láàánúhùn láàánú kẹ̀bírọ̀ kó o sì bá ní ṣẹ́bi tó tóbi ègún ńlá kó bá ní gbélé wọn lórí ìjọ náà kó bá ní ṣẹ́lé wọn torí báwọn ló ṣì wá lọ́nà náà. yā ayyuhalladhīna. ó ti parí ọlọ́run ṣe wà ń sọ̀rọ̀ ẹ wo ń tọ́lọ̀ ń sọ pé yóò ṣẹlẹ̀ níjọ́ gbèǹde torí ẹlòmíì ni ẹ ṣe mọ̀ ẹ kìnnì kan kí ló ń mọ̀ àwọn yóò sì dì sóònù o níjọ́ gbèǹde àwọn aṣáájú àtàwọn àgbààgbà ó tún wá dì sóònù àwọn tí wọ́n ṣì lọ́nà o onusuratul Baqara pé tọ́lá kánà lánàá kárọ̀tì tan na tabarọ omini hun kama tabarọ omina tó bá yẹ kó ṣeé ṣe fún wa ká padà sáyé na tabarọ omini hun ká mọ́wọ́ mọ́sẹ̀ lọ́dọ̀ wọn kà mọ́ yẹ tabarọ omina bí wọ́n ṣe wá mọ́wọ́ mọ́sẹ̀ kó lọ́dọ̀ tiwa náà tí wọ́n ò mọ̀ wá lónìí bẹ́ẹ̀ àwọn ló sì pa wá láṣẹ o àwọn ló fún wa lówó tábí ṣe tutù àwọn ló fún wa lówó tábí ṣe nǹkan ẹbọ àwọn ló fún wa lówó tábí ṣọdún àwọn ló ṣe gbogbo ẹ o wọ́n á sọ fọlọ pé àwọn ò mọ̀ àwọn eléyìí rí o wọ́n ní ah, àgbágà nínú sọ́ọ̀tù bá kọ́rọ̀ ká ló ṣeé ṣe ni káwọn padà sáyé káwọn lọ dìsọ́n wọn bí wọ́n ṣe ń dìsọ́n àwọn náà lónìí tọ́rọ́lá ni wọ́n dìsọ́n àwọn èèyàn ó dìsọ́n wọn ta ló fẹ́ kí àwọn ó lé gbọ́lẹ̀ ìgbénu àyà tó ń kalẹ̀ ọlọ́ọ̀ni gbogbo yín náà láti ṣàdípèlé fún un náà ẹ̀kan mọ́ni. إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم ẹgbọ́ àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn èèyàn tó ń sọ̀yàn nù àwọn tí wọ́n ń tẹ̀lé yẹn gangan àwọn tó ń ṣìyàn lọ́nà mọ́ wá mọ́ wá mọ́sẹ̀ wọ́n láwọn ò mọ àwọn tó ń tẹ̀lé àwọn yìí rí o ńgbà tí wọ́n rí kíni ńgbà tí wọ́n rí ìyà kí lọ́lọ́run á sọ fata id id id id id id yẹn ni mo fẹ́ mú. ìtàbàwọ̀ alẹ́dínà tóbi'u min alẹ́dínà tábàrù fọwọ́ àwọn àdàbà wà takọ́tọ̀ àti. fọ̀rọ̀ àwọn àdàbà wọ́n rí ìyà takọ́tọ̀ àmì ni àsìbá gbogbo aláàkọ̀ ìbáṣepọ̀ ẹbí mi ni fámìlì mi ni eh, ọ̀rẹ́ mi ni eh, àna mi ni eh, olórí àdúgbò wa ni baálé ilé wa ni mọ́gàjí ni kinní kan ni gbogbo ẹ̀ yóò gé dànù jọ yẹn. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منهم àwọn tí wọ́n ń tẹ̀lé wọn ìbá ṣe pé a rí irú àǹfààní padà káwọn padà sáyé káwọn náà mọ́wọ́ mọ́sẹ̀ kó lọ́dọ̀ wọn. bọ́lá ń ṣe ń fi iṣẹ́ wọn hàn wọ́n nìyẹn kó mọ jẹ́ ìbànújẹ́ fún wọn níjọ́ gbèǹde. ọlọ́run wọn ò ní lè jáde kú òun náà inú náà yẹn ni wọ́n ṣe gbére sí ọlọ́run wọn ní ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí àlè tẹ́kfìlì le hakim, a nítorí àwíjàre kítọ́ tán lẹ́nu ìtawà àmọ́ làwọn ń ṣàlàyé pẹ̀lú tíra pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ orí o torí pé manfasaro li qur'an bi ra'yi falyatabawa maq'adahu minan nar en bá fọpọlọ rẹ̀ tí fin tú qur'an kó lọ wá ayé rẹ̀ nu na buruko ti e so nti táwọn sahabe sọ táwọn tabi'un sọ táwọn àfáà sọ òlàwà ń sàlàyé kọ́lọ̀ fún alágbọ̀yọ́rọ̀ rẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh